إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أركف فلان أبا فلان أبا تي أكوى جوكلو النور سي أيالا كوني تاوائي Kingston ah, tí a mọ̀ sí masjid ilé ọlọ́run bá mọ́ṣálásí Baytullah ilé tó yẹ sí pé nínú àwọn ààyè tọ́lọ́run bá alékẹ́ lápọ́nlé jùlọ lórí ilẹ̀ nínú àwọn ààyè tọ́lọ́lá jùlọ lórí ilẹ̀ òun náà ni masajiduha sọ adúpẹ́ tọ́lọ́run bá alékẹ́ láṣe wá irú nǹkan báyìí kọ́lọ̀wà kó jí kó pọ̀ nínú ìsẹ̀mí ẹyẹ nìkọ̀kan wa ọ̀lọ́lá ilaha illallah atọ́rọ alékún ìkẹ́ ọlọ́wọ́ba atúrí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́ba fún annabi sallallahu alaihi wasallam àti àwọn ará annabi sallallahu alaihi wasallam àti àwọn sahaba annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùjọmọlẹ́yà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbìyànjú alkiyama a àkòrí ọ̀rọ̀ tí wọ́n ní kí á dìjọ gbé ẹ̀wò láàrin ara wa ajọ fojú kìtàbù àti súnnà ojú àgbọ́yé al àti àgbọ́yé súnnà níbàmú sí àgbọ́yé àwọn sálàfìrà sọ́lẹ̀ àwọn ẹni rí àwọn ẹni sáájú wa tọ́lọ̀wọ̀bà àlíkẹ́ọlá tí ó sì àfọ̀mọ́ wọn tọ́lọ̀wọ̀bà àlíkẹ́lá pán wọn lé tọ́lọ̀wọ̀bà àlíkẹ́lá jí pé yọ wípé òun yọ́nú sí wọn àwọn náà dẹ̀ sí ọlọ́wọ̀bà lórí àgbọ́yé wọn òun náà ni wọ́n fẹ́ kí á fi wòye sí ọ̀rọ̀ tó wà wájú wáyìí ilé tó ń pè ní alfarqu bayna alfirqi wal jama'a ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ islam tí wọ́n yapa sí ojú ọ̀nà ọlọ́ọ̀bá àtòjú ọ̀nà nabi sallallahu alaihi wasallam àti àwọn jama'a tí wọ́n rìn lójú ọ̀nà tọ́lọ́ọ̀bá àti tàbí sallallahu alaihi wasallam ìyàtọ̀ الفرق بين الفرق والجماعة ẹwù gbàtí mo fẹ́ tú alfirq mo ní àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n yapa sí ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá ti tànàbí sallallahu alaihi wasallam tí wọ́n tẹ̀lé àgbọ́yí àwọn ẹni sáájú náà àwọn náà pè ní alfirq aljama'a òun náà ni àwọn tó jẹ́ sí pé wọ́n rìn lójú ọ̀nà ilé tí ànábì sallallahu alaihi wasallam tí ó gbé wá lórí àgbóyé àwọn ẹni sáájú ṣùgbọ́n aljama'a tàbá sílẹ̀ bákanáà òun náà lè túmọ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yòókù aljama'at ó lè túmọ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n kí a tó máa fẹ́ ọ̀rọ̀ yí lójú akọ́gbọ̀rọ̀ ma pàtàkì ọ̀rọ̀ ta fẹ́ sọ̀rọ̀ lórí èyí ikhwatal iman ṣẹ̀rí ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ lórí èyí ọ̀rọ̀ kan tí yẹ́ sí pé ó tóbi gan nínú àgbọ́yé Islam ó tóbi débi wípé ọ̀rọ̀ yìí tóbi jù ó tóbi jù ìjòkótà wà yìí lọ àwọn jama àwọn masalasi ansọ́rù sunna so wọ́n ṣe gbìyànjú ẹgẹ́ bí ojúṣe tí wọ́n lélé ìwáyìí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí tàbẹ́ sàlàyé wàlọ́hí wàlọ́hí ó èyàn ma se sẹminá ọjọ́ mẹ́ta mẹ́rin lé lórí ni wallahi ọ̀rọ̀ tó tóbi gidi gan ni kódà ọ̀rọ̀ yìí ni kí ìsẹ̀mí ayé mùsùlùmí lójútù títí dòní ọ̀rọ̀ tá ń ọ̀rọ̀ fẹ́ sàlàyé yìí ni kí àwọn èèyàn wà lórí ìlànà tọ́lọ́wọ́ bá ti tó ti kún wọ́n dárùgbà sí wọ́n jẹ́ ṣòkòtò ìyàwó wọn ẹ̀hà kò yí bá nífì wàláhì wọn ẹ̀dẹ̀ sí lójú ọ̀nà súnnà tó ti kún wọ́n dárùgbà sí wọ́n jẹ́ ṣòkòtò ìyàwó wọn ẹ̀hà aljama'a wọn ẹ̀dẹ̀ sí lórí aljama'a tá ń sọ ẹ kí ló fà nítorí wàhálà níbi ìtumọ̀ ìntàfẹ́ yìí Alamari kan tó yẹ́ sí pé òun ló ń fìyà jí àwa mùsùlùmí lónìí tàwà ibi tó lágbára dé àwọn ọ̀tá Islam àwọn ni wọ́n náwó ni wọ́n ná wàhálà lórí bí nǹkan yìí bí na rẹ̀ ò sí ní kú láíláí wọ́n náwó wọ́n ná wàhálà lórí báwa mùsùlùmí ò sí ní ṣọ̀kan nítorí wípé níbi sísọ̀kan agbára wà ń bẹ ẹ́ níbi ká sí ọ̀kan agbára tó ní agbára ó wà ń bẹ wọ́n dẹ̀ mọ̀ pé ibẹ̀ yẹn o ni mùsùlùmí ne fi jẹ́ kí o lọ lè fi gbàjọba ayé tán bá ti lè sọ̀kan tán gbọ́ra wọn yé tí wọ́n rìn lórí ìlànà wọn táwọn yẹn ayé tán bá ti rìn orí ìlànà yẹn àwọn náà padà ayé agbára ò ní káwọn wọ́n wá fọ́n kálímà wáká wọn jẹ́ kẹnu wá ṣọ̀kan wọ́n wá náwó wọ́n náwó wọ́n náwà alá lórí ọ̀rọ̀ partisanship lórí ọ̀rọ̀ báwo la mùsùlùmí bá ṣe fọ́ka yẹlẹyẹlẹ wallahi alazim wọ́n náwó gan lórí ẹ̀ torí pé nígbàtẹ́ bá ti lè ní tanazu ẹ̀ tẹ́ ti lè níyapa ẹni fashal ẹ fail bákanáà òórùn tó dáa tí ń jáde lára yíyẹn òórùn bẹ̀rù táwọn kèfèrí rí lára yíyẹn tẹ́ fi ń bẹ̀rù yẹn tẹ́ fi ń ní kapa lórí wọn yóò lọ ẹ́ wala tanaza'u fatafshalu fatadhhaba rihukum fil lójú ogun ni nítorí pé tó bá jẹ́ pé àwọn ọmọ ogun tó bá ti lè yapa ara wọn àwọn ọmọ ogun láàrin ara wọn tí wọ́n ń jà sójú ọ̀nà kan náà tẹ́dẹ̀ wọn bá fi lè dàrú kí ló ṣẹlẹ̀ sí wọn wọ́n ti fail ìyà ti jẹ wọ́n wàhálà ti bá wọn tí èdè wọn bá ti lè dàrú ẹyọ ni wọ́n gbàbọ̀dì fúnra ni wọ́n múra wọn nítorí ẹ̀ ẹ gbọ́dọ̀ yapa fatafshalu kẹ má bá fail lójú ogun bákanáà kí àpọ́nlé ìbẹ̀rù oòrùn tí ó lágbára tí ń jáde lára yín ẹ̀kọ́ bá lọ kẹ má bá ẹ̀dẹni yẹpẹrẹ lójú àwọn ọ̀tá na ibi làwọn àfáàjì fàdájọ́ yọ wípé tó bá jẹ́ pé kódà bójú ogun ṣe rí tó yẹ pé ẹ̀mí máa ń sábà papọ̀ nítorí gbogbo àwọn wátà àmà wípé tó lè kó ìyàjẹ́ wá ní káyapa lójú ogun tó náà wà ní kílábá sì tó ń kọ̀ fún wa ìyapa lójú ogun nítorí ìyà tó lè sẹlẹ bákan na ta bá ìyapa nígbà tí ìṣojú ogun náà in ni mo wọ́n wò pé báwo láyé fẹ́ sọ̀rọ̀ yí láàrin ìwọ̀nba àṣẹjú péréke tí a ní láti fi sọ yìí torí pé ọ̀rọ̀ tó tóbi tó kẹnu tó lágbára yìí gẹni ṣùgbọ́n níwọ̀n bá bọ́lọ́wọ́ bá àríkẹ́lá bá ti fún wa nígbà láyé ìyàtọ̀ tí ń bẹ láàrin alfirok kí wọ́n ń pè ní alfirok kíkàrọra yíya ní ìwọ̀nba in tí ó fi jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó yé wa dáadáa nǹkan ń pè ní alfirok òun ni jami'u firqa bí kẹsìrì ìfà pẹ̀lú káfúfà òyẹn ní kẹsọ̀rọ̀ firqa tó pẹ́ ta bá fún fà òyẹn ní dúnmà tó jẹ́ fúrkọ̀ ìtumọ̀ rẹ̀ ó yàtọ̀ sí ká ní firqa ìtẹ́ ń pè ní fúrkọ̀ òun náà ni al-iftiraq yíyapa fúrkọ̀ ni ẹ ká yapa ara wa ṣùgbọ́n fírkọ̀ òun náà ni àwọn ìjọ tí wọ́n yapa alákọ̀ọ́kọ́ iṣẹ́ ká yapa ara wa iṣẹ́ nìyẹn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yìí àwọn èèyàn tí wọ́n yapa so fírkọ̀ yìí alfírkọ̀tú púpọ̀ rẹ̀ ni alfírkọ̀ àwọn oní ń pè ní al òun náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ní àkídà ìròrí àdìsọ́kàn àbí manhaj ojú ọ̀nà tá ń gbà láti fi sin Ọlọ́hun Ọba bóyá ojú ọ̀nà tá ń gbà ṣe dáẹ̀wà ni àbójú ọ̀nà tá ń gbà lò pẹ̀lú àwọn èèyàn tí wọ́n kìí ṣe mùsùlùmí àbójú ọ̀nà tá ń gbà lò pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí tí wọ́n dúró dédé àbí ojú ọ̀nà tá ń gbà lò pẹ̀lú àwọn olórí àwọn tí wọ́n jẹ́ olórí mùsùlùmí àbí ojú ọ̀nà tá ń gbà lò pẹ̀lú àwọn tó jẹ́ àwọn àfáà mùsùlùmí gbogbo ilé báyìí náà pè ní manahij ẹni tó wá fi lè yaparú àwọn ojú ọ̀nà wọ̀nyí irú àwọn wáyìí là ń pè ní alfirq àwọn ìjọ tí wọ́n yapa sí ojú ọ̀nà eléyìí tó dúó dédé nam aljama'a aljama'a òun náà ni àwọn tí wọ́n kóra wọn jọ lórí àlámọ̀rí kan wọ́n kóra wọn jọ lórí àlámọ̀rí kan ṣẹwárí àwọn jama'a yìí wọ́n bá wá pọ̀ kákíwọ́ ní aljama'at káláwọn jama orísìírísìí kí wọ́n pọ̀ kí wọ́n yapa ní ara tí wọ́n bá ti yapa nínú àgbọ́yé tí wọ́n yapa nínú ìròrí tí wọ́n yapa nínú ọ̀nà tán gbàsí lọ́ọ̀ba kódà kí wọ́n jẹ́ orúkọ orísìírísìí jama'a kan náà ni wọ́n jama'a kan náà ni wọ́n kò jama'a ẹyọ kan náà ẹ̀wọ̀ oníṣe masalasi kí lórúkọ masalasi náà ansoru sunna ansoru sunna orúkọ lange jama'a niwa àti di kíni àti di jama'a kan torípa wà lábẹ́ orúkọ ìpé àwà jama'a masalasi ansoru sunna ni masalasi kanáà tún bẹ nítòsí mẹ́ wọ́n ni masjidu fatima àwọn jama'a Fatima rí èmi tí mo bá yí sọ̀rọ̀ yìí mo jẹ́ kan nínú àwọn jama'a Fatima mo wá sí wá sí masalasi ìta ní o Ansaru Sunnah wallahi àti làkún bí ẹgbẹ́ pẹ̀lú gọ́lọ́n ṣe rí elé tèmi fẹ́ sàlàyé pẹ̀lú gọ́lọ́n ọba ìní wí kẹ́kẹ́ kọ́ jẹ́ mi ni mo ń wí tá lè mí tí n bá ń wí nǹkan tó jẹ́ sí pé ẹwà bí mílẹ̀ tí wá ní ẹ̀à bí mo ṣe gbọ́ yé nìyẹn náà ó yẹ kẹ́ lè mọ̀ wípé oko parun ni mo lọ àwọn tá fi wọ́n ṣe ìrìnà pẹ̀lú gọ́lọ́ọ̀bá àwọn almuhakikun àwọn tó ẹ́sì pé wọ́n rìnlẹ̀ nínú mọ̀ tí ẹ̀mí gbogbo ayé balẹ̀ sí pé táwọn eléyìí bá ń sọ̀rọ̀ lámàrí ẹ̀sìn ọkàn balẹ̀ pé wọ́n mọ̀ tí wọ́n wí gbogbo ayé ló dẹ̀ mọ̀ pé káì àwọn eléyìí báyìí àwọn náà ni àfàlù mọ̀ yìí pẹ̀lú gọ́lọ́ọ̀bá gbogbo àgbóyé tí ń bá fà yóò ń bí lónìí lórí ọ̀rọ̀ alfirok àbíjẹ̀mọ́ yóò mọ̀ jẹ́ pé ìlànà àwọn almuhakikun pẹ̀lú gọlọ́ọ̀wá nítorí pé eléyìí báyìí o lè ẹlẹ́ fìlà kó mi wàhálà àmọ́ kí ma tú kéwú kí ma tú Qur'an kí ma tú hadith pẹ̀lú àgbọ́yé tèmi wàhálà nìyẹn wallahi tàlọ́ mọ̀ mi nínú ẹ̀sìn yìí kí ni mo jẹ́ nínú àlámọ̀rí ẹ̀sìn yìí tó wá jẹ́ sí pé <laughs> èmi náà máa sọ wípé tàbáníká wo hadith yẹn tí ma ń mú ìdájọ́ tí ma ń pàdájọ́ yọ fúnra mi mo fi Ọlọ́run bá búra wàlọ́hì ẹni tí bá ń ṣe báyìí okó parun tó ní agbára kìí pé nílọ́wà ọ̀tọ̀ ní pé yẹn lọ́gbà ni ó ti débẹ̀ ó ti wà ní okó yẹn akàmà bẹ lọ́wọ́n bá kọ́lọ̀ ń járí múkù ní okó parun tó wà yẹn nìkan ìlókù ẹ̀wọ́n ní sinimá dẹ́wò tí ò gbálé kéwú kọjá rí ó kàn lọ wá sí báwa náà sí wà ní wà sí ó ma ń lọ wá sí dáadáa látara pé ń lọ wá sí ó sì hábí ayà mélòó kan kò rí hánà dáadáa náà bẹ ọkà náà kódà kọ̀mọ́ tó wà ní Al-Qur'an ó sì hábí àdíṣù mélòó kan ìsìlọ́fín pàlú mọ̀ ní kéfèrí ní káyàmọ́ wallahi wallahi aburú ńlá pátápátá gbà lélé ìbáyìí aburú ńlá tó tóbi ni àmọ́ ó mọ́ ń yà mí lẹ́nu bí àwọn èèyàn kí ń gbọ́ yípa burú ni wàláhì aburú ni aburú pàwátá gbà ní ọlọ́bà ní kẹrẹkúlà ọkùn bẹ̀ naam alfirok alfirok òun náà na ń pè ní àtàhazzubu àtàhazzubu kí na ń pè ní àtàhazzubu ẹlẹ́yàmẹ̀yà hizbu ti wà lélẹ́yìn àwọn jama ti wà lélẹ́yìn a ma bínú nítorí àwọn jama wa a ma bínú síyàn nígbàtí ó bá ti wà nínú jama wa a ma yọ́nú síyàn nígbàtí ó ti wà nínú jama wa a ma bá yẹn ṣe nítorí pé wà jama'a wa a gé ìbá ṣe papọ̀ pẹ̀lú yẹn torí kò sínú jama'a wa a ma fún yẹn láǹfààní tàbá tí ó ní lára wa tí ó bá ti sí lára mẹ́kọ́dà kọ̀ bá jẹ́ mùsùlùmí a ní bá alhizbiya jama'a eléyìí tí máa ń dùn mí nínú ọ̀rọ̀ ni pé gbogbo àwọn masáìlú pátápátá òun tó fa tí yàn bá dẹ̀ mọ̀ nǹkan tó fa alámọ̀rí ẹ̀sìn kọ̀ọ̀kan tó kàn rí àyà lórí tó rí hadith lórí wallahi alazim yóò sọnù yóò sọ àwọn èèyàn nù kọ́nà bá kú sọ wa sẹ́rí tí islam máa ń tako àtàhazzubu al-iftiraq ìpín yẹlẹyẹlẹ tí islam tí wọ́n bá ń takò ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tẹ́ ń takò ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́gbẹ́mẹgbẹ́ ẹ́ onílùmọ̀lú elédèmédè kí ló fà nítorí wípé irú nǹkan yẹn ìmọ̀ ń kó yàjẹ̀ yẹn ni ìmọ̀ ń takò ìṣọ̀kan mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ṣẹ́rí ibi ká ṣọ̀kan agbára wà ń bẹ̀ o agbára ó wà ń bẹ̀ a tí èyàn mẹ́ta bá wà abódìdí jama kan bóyá wọ́n pé wọ́n pọ̀ díẹ̀ tí ẹnu wọ́n bá fi lé kò ọ̀tá ò lè wà wọn ọ̀tá ò lè wà rí wọn àmọ́ ń jọ tí ẹnìkan bá ti lé tí wọ́n bá ti lè ya para wọn báyìí lẹ́yìn ọkọ̀ọ̀kan wọ́n sì máa mú wọn balẹ̀ torí náà bá ti lè rí pé ẹ̀hẹ́n so wa kan rí tahsabuhum jami'an wa qulubuhum shatta ẹkàn rò wípé wọ́n papọ̀ ni ọkàn wọn yapa yẹlẹyẹlẹ tí wọ́n bá ti lè fura mọ̀ wípé ẹ̀ẹ̀sọ̀kan ẹ̀ẹ́ wàhálà ti dé ọ̀tá ò wọnú yín yóò dẹ̀ fún yín yẹlẹyẹlẹ ọ̀rọ̀ Yorùbá kan ń bẹ tó ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ hikma ni wọ́n ní àìkọ́wọ́rin ejò òun ló fìyà jẹ wọ́n àìsọkẹ́ ejò òun ló ṣekú pa wọ́n tọ́ka bá sáájú tí sèbé tẹ̀lé mọ́nàmọ́ná tẹ̀lé ó kẹni tí ó sì kíni tí ó ni wàláì ẹjẹ́ káwọ́ kìníkan mọ́kàbẹ́ pè tẹ́yàn bá ma ìṣe sí àwọn kìnìún kìnìún lẹ́yọkan kìnìún agbára rẹ̀ ọ̀ká ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko lẹ́yọkan kìnìún agbára rẹ̀ ọ̀ká ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko kódà ìgbà míì ẹranko kan bẹ wọ́n pè ní àgùnfan giraffe ó lè pa kìnìún tọba nǹkan tó fà á tí kì ní fi kápá ọ̀pọ̀lọpọ̀ ẹranko ni pé kìnnìún èé jà lẹ́yọ wọ́n máa ní teamwork ni ẹni kó gé wájú ẹni kó gé lẹ́yìn ẹni kó lẹ́gbẹ̀ẹ́ ìṣọ̀kan ni tí kìnnìún bá dárìn ọ̀pọ̀lọ àwọn ẹranko yòókù nígbà tí wọ́n ní ṣọ̀kan lágbára kìnnìún fi ń ká wọn tí ọ̀pọ̀lọpọ̀ erin bá ń lọ kò sí ẹni náà ibi tí wọ́n bá ti kọjá kò sẹ́ni náà tí ó sọ pé inú àwọn ẹranko tó sọ pé ó kùbi tí wọ́n gbà wallahi

pé ìwé sára wa wàlọ́hì agbára ni agbára agbára tó tóbi ni àmọ́ níjọ́ ta bá ti lè yapa wàhálà ti dé bá wa òun lọ fà á gbogbo bá rí pátápátá tó ń takò iftirok ìdí nìyẹn Islam fẹ́ ká ṣọ̀kan wọ́n fẹ́ ká sí ọ̀kan nítorí pé ibi ìmọ̀ ìyapa ẹlẹ́gbẹ̀mẹ́gbẹ́ ẹlẹ́yàmẹ́yà elédèmédè Allahi ìyà ńláńlá ní ó jẹ wá ìyà ńláńlá ní ó jẹ wá so ibá ní sí gbogbo ayà tẹ bá rí pátá tẹ bá sọ fún yín pé ìfìtìrọ́kù ọ̀dá ìpínyà yẹlẹyẹlẹ ọ̀dá ìpínyà yẹlẹyẹlẹ in tó ń sọ fún yín nìyẹn gbogbo ìpínyà tó bá ti jẹ́ sí pé a ríra wa lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé kò rọrùn fọ́mẹ̀dé nìyàn níbi ìṣẹ̀dá bọ́lọ̀ ṣe dáwà ká mọ̀ pínyà gbogbo èèyàn lè jẹ́ jàmá Fátímà gbogbo Ìlọrin lè jẹ́ jàmá Fátímà láíláí àwọn kan jẹ́ jàmá Ansọ́rù Súnnà àwọn kan jẹ́ jàmá Majma'u Súnnà ibi tí Súnnà ti pàdé Majma' ibi tí ayé ismul makani ni ye aye ibi ti àwọn kan jẹ́ mẹ́mọ́ masjidu muawiya àbẹ́ẹ̀kọ́ ni gbogbo àwọn kan jẹ́ jẹ́mọ́ masjidu ibn al-qayyim jazakumullahu khairan àti bẹ́bẹ̀ lọ́nà masajidu tí mìíràn rántí masjidu aisha eh masjidu khadija àwọn èèyàn jẹ́ jẹ́mọ́ masalasi yẹn eh tí nasan. kò rọrùn fún gbogbo wa yẹnyẹn ká jẹ́ masalasi yẹn yọkan kódà kó wù wá bẹ́ẹ̀ kódà kó ṣe kíni kó wù wá bẹ́ẹ̀ ṣe wá rí gbogbo wa bá ṣe wàyí àti jama'a umaru ni o àti ti fatima ni o àti tansoru sunna ni o àti taisha ni o àti ti muawiya ni o gbogbo wa pátápátá akẹyapa lára ni bákan náà lágbọ́yé wa àyapa lẹ́mí nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé wọ́n organize lecture ní mazidu muawiya àwọn mazidu tansoru sunna

àwọ̀ rẹ ìlú rẹ ọgbọ́dọ̀ rí wọ́pọ̀ yàtọ̀ sí elédè mi aláwọ̀ mi tó bá jẹ́ mùsùlùmí ẹ́n tó bá ti lè jẹ́ mùsùlùmí inna akramakum indallahi atqakum la farqa bayna al-arab wal-ajam illa bit-taqwa kí ni ó máa sì yàtọ̀ wa ìwọ tó bá ti jẹ́ pé mùsùlùmí kan náà ni wá àti mùsùlùmí tápà àti wọ́n èsẹ tápà ló pé inú wọn ìdùn kíyàn pò wọn tápà àbí ọkàn ti di túláàsì ni ló pé ni wọ́n láìkì torí ara àwọn nǹkan tí àkínsábà kíyèsí náà nìyẹn kíyàn máa sọ àwọn kan lókọ tó yẹ sí pé àwọn gan nípìlẹ̀ ó kẹ̀lẹ̀ padà di túláàsì o kèése yíbò igbó igbó ni wọ́n ń jẹ́ àwọn wàláyà kìíṣà kìíṣà àwọn kìíní yẹn e, ẹ̀yàmẹ̀yà nífà ẹ̀yàmẹ̀yà ni pé dáadáa bó ṣe kó pè wọ́n ẹ̀tí ọ̀nà sáwọn ìsìn so ẹ̀tẹ̀bá rẹ̀ tí ń pè mọ́lá èyàn burúkú ní pẹ̀bẹ̀ ẹgbọ́gbọ́ mọ́lá yìí ẹ̀tí ọ̀nà sáwọn ìsìn àbókí lóòtọ́ ló èdè àwọn tọ̀hún ọ̀rẹ́ ní jẹ́bẹ̀ but lọ́dọ̀ àwa Yorùbá pàápàá jùlọ lẹ́kọ̀ọ́ tó bá lábókí lèyàn ẹni tọ́gọ̀ ní jẹ́bẹ̀ ni náà àbókí mi ni gbogbo bá ṣe pọ̀ lórí yi ayapa ayapa gan eto gan ẹ̀tí understand òun náà ni Islam gbogbo gbà tí a bá ríra wa tó ń tí bá ṣe yapa lára lédè ní níwòye sí láwọ̀ tó ń ti bẹ́ ọmọ ìyá ní gbogbo wa nígbàtà bá ń pàdé a máa ṣọ̀kan ìjọ tí àwọ̀ wa ẹ̀yà àbí ẹ̀yà wa àbí èdè wa tó bá ti ń jẹ́ káríra wa gẹ́gẹ́ bí pé a kìí ṣe kankan náà wàhálà ti dé sí wa nìyẹn òun náà fa wàhálà débi wípé wọ́n mọ ní Nigeria mẹ́yẹn wọ́n máa fi àjẹ́ musulmi niger musulmi niger ó sì káwọ́ gbọ́ pé àwọn musulmi niger ni wọ́n bá jà wọ́n máa máa pín wa bẹ́ẹ̀ so that bá ń dìl pẹ̀lú musulmi nigeria musulmi cameroon ọ̀sán pé kò sí nǹkan tọ́kàn wọn ẹ̀ǹpá àdọ́dọ̀ yẹn yára cameroon o kódà wọ́n tó lo ìlú cameroon gẹ́gẹ́ bí military base tó ti máa launch attack sí musulmi nigeria musulmi cameroon ó sì máa fẹ̀yìn ẹ̀mọ̀ yí pé nígbà tó bá parí pẹ̀lú mùsùlùmí Nàìjíríà wọ́n ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ọkọ̀ kan ní wàlọ́hì ibi ká fọ́nká ibi tí wàhálà títí mọ́ ṣẹlẹ̀ nìyẹn now ká tó wá sọ àwọn ẹ̀rí orísìírísìí tọ́lọ̀wọ́ bá ríkẹ́ láti ń kọ̀ fún wa nípa al-iftiraq at-tafarruq àrísọ́pí al àrísọ́pí at kò yí bá ní sí a lè sọ pé àtàṣàzùb so ibá ní sí ìfún káyẹlẹyẹlẹ lédè tó jẹ́ pé a mọ̀ ríra wa gẹ́gẹ́ bí wípé a kí ń ṣe nǹkankan náà a mọ̀ ríra pé eléyìí ò sí lára wa eléyìí báyìí ṣe èèyàn tiwa àwọn eléyìí báyìí a lè bá wọn ṣe àwọn eléyìí báyìí gbogbo àwọn àfáà súnnà ní wọ́dẹ̀ takò torí pé lè báyìí inú nǹkan tí ò ní jẹ́ kálù mọ̀ lágbára ni ẹ́ now ẹ jẹ́ kí n kọ́kọ́ ka ìgbà tí Sheikh Al-Albani rahimahullahu ta'ala tó ń sára aljama'a mọ́kọ́ fẹ́ lọ aljama'a ká lè gbàgbọ́ yìí nǹkan aljama'a ẹ wo gbogbo ẹnikẹ́ni tó bá ti lè wà lágbẹ́ àgbọ́yé aljama'a tí Sheikh albani sàlàyé fún wa irú ẹni báyẹn gangan àwọn náà wà lórí jama'a alákọ̀ọ́kọ́ ṣẹwárí inú kìní kan tí yẹn padà ẹ̀yìn padà tó summarize ẹ̀ náà a sọ́ra wa ló kọ à ń jẹ́ orúkọ oríṣiríṣi kọ sọ́wádẹ́lẹ́gbẹ́ o wallahi mọ́fọ́nà bàbúra gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé àbí ìní ètò pé à ń ṣètò wa a sì lẹ́ni tí ń darí ètò wa ó sọ̀rọ̀ ẹ̀dẹ̀lẹ́gbẹ́ irú ẹni báyìí kò mọ̀ bí tí Islam dorúkọ kọmọ́kín kọmọ́ntí Islam kọmọ́ntí Islam wí rárá kò gbédè Islam kódà irú ẹni bẹ́ẹ̀ ní ìdìwòsàn torí problem lọ jẹ́ fàdìkún mẹ́ yìí ó ṣe é ṣe kọ́ mọ́ sọ̀pọ̀lọpọ̀ àwọn wallahi orúkọ ò sọ wá di àbí nìsìn kí ló muhammadu jami èmi jẹ́ abdulrazak orúkọ wá yàtọ̀ tàbí yàtọ̀ wàláyì kankan náà ni wá tó ti bórúkọ wá sí yàtọ̀tọ̀ ẹ́ nkankan náà ni wá akan ń jórúkọ ọ̀tọ̀tọ̀ ni nítorí kí ni lítà àárọ̀kù kákàlì dára mẹ́rin kákàlì dára wá mọ̀ ẹ̀ tí ọ̀nà dáma yìí ká mẹ́bà dàkọ̀ lásán ni kọ́kọ́rọ̀ kọjá yóò bẹ́ẹ̀ náà ni àwọn jẹ̀mẹ́ra tí wọ́n jórúkọ ọ̀tọ̀tọ̀ kọ̀ sọ wípé wọ́n yàtọ̀tọ̀ ẹ́ ẹ̀yẹ́ jẹ́ fún ilápẹ̀júwé kan inú àwọn ẹgbẹ́ tá a sọ yìí ẹgbẹ́ ẹyọ kan péré wọ́n lè kọjá 500 gbogbo wọ́n sì wà lábẹ́ kíni lábẹ́ fírkọ̀ kan péré ẹ̀mọ́ òun sì ẹwọ súfí súfí abẹ́ẹ̀kọ́ ni tìjàníyà súfí ní wà bí wọ́n kẹ́ ṣe súfí wọ́n yàtọ̀ sí kọ̀dìríyà bí wọ́n ṣe kọ̀dìríyà yàtọ̀ sí kọ̀dìríyà sí àwọn méjì ṣe súfí ó kọ wọ́n yàtọ̀ kódà ìlànà wọ́n yàtọ̀tọ̀ súfí dẹ̀ nájọ jẹ́ jàfàríyà súfí ní àwọn kìí ṣe súfí ẹ́ wọ́n yàtọ̀ ló kọ sí àwọn tọ̀wọ́ àbí wọ́n yàtọ̀ ló kọ sá wọ́n dẹ̀ jọ papọ̀ lábẹ́ súfí ni orúkọ yóò kọ́ tọ́pa gbọ́pọ̀ òun náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ

gbogbo wọn yẹ́yẹ́ ṣíà ni wọn ó kọ wọ́n kẹ́yà tọ̀tọ̀ ní bẹ́ẹ̀ náà ni tẹbá bọ́ sọ́dọ̀ àwọn Khawarij bẹ́ẹ̀ náà ni tẹbá bọ́ sọ́dọ̀ àwọn Mu'tazila bẹ́ẹ̀ náà ni tẹ́yà bá jẹ fẹ́ ka bí wọ́n ṣe orílẹ̀ ọkọ̀ bọ́n ti pín yẹlẹ̀yẹlẹ láàrin àwọn tó yẹ pé gbogbo wọn sì ní under umbrella kan náà wà bẹ́ẹ̀ náà lálùsúnnà náà lè jẹ́ orúkọ tó pọ̀ gbogbo wọn sì ní under umbrella kan náà wà nígbàtà sọ pé Sufi kódà ní Sudan àti àwọn ìlú bẹ́ẹ̀ Túrùkù Sufi more than 500 Túrùkù Sufi ọkọjá ọgọ́rùn márùn gbogbo wọn Sufi ni wọn bẹ́ẹ̀ náà ni alùsúnnà náà

Fatima náà agbé síbẹ̀ kọ yàtọ̀ a sì ní ìgbàtà tí ń jó kọ wọ́n ti dẹ̀lẹ́gbẹ́ e, ẹgbẹ́ ò lálẹ̀ jẹ́mọ̀ Fatima mọ́ a sì gbọ́rọ̀ lẹ̀mọ́ ẹgbẹ́ kankan àpẹ́kó ní ìròrí wọn tí súfí lápẹ̀ wọn ni àbí ìkwán ẹ́ tí wọ́n bá pè yẹn súfí ọgbọ̀n lákìdá súfí ẹ̀ níbi lè rẹ̀ pé kí lákìdá súfí tó kó sí ẹ́ ẹ̀ bá mi lọ́fà tí wọ́n bá bẹ́ pè yẹn ní súfí sẹ́ pé ókè

ẹgbẹ́ ní ọ̀ wallahi àmẹ́gbẹ́ tó dáa ní alfirqatu najiya ẹgbẹ́ tí ó kékeré ẹgbẹ́ lálùsúnnà mọ́dára láàmú ẹgbẹ́ ni ẹgbẹ́ kàpín sí méjìdé ẹgbẹ́ tó dáa àtẹgbẹ́ tí ó dáa kò yí bá ní sí nọ́fí ń pè wọ́n ní àpínlẹ̀pẹ̀ ní tọ́ífà ẹgbẹ́ sàlàfíà ẹgbẹ́ ní jẹ́bẹ́ ṣùgbẹ́gbẹ́ tọ́ dáre kò sí nǹkan tó fà nítorí pé wọ́n rí ojú ọ̀nà kìtàbà àti súnnà pẹ̀lú àgbọ́yà ẹni ṣáájú now gbogbo àwọn ẹgbẹ́ yìí 73 ni wọ́n tó bá fẹ́ sọ fún wa pé ẹlẹ́gbẹ́ léèyàn gbogbo ẹni tó bá gbàgbọ́ yóò sí ó bí ó lè rí pé ẹgbẹ́ wo ló kó sí tó bá wá sọ orú ẹgbẹ́ tó kó sí yẹn ó wà tẹ́ńpá ti ní táàfimọ̀ kọ̀wárì àti ń tàbí ma mọ̀tẹ́sílà àti ń tàbí ma ṣíyà àti ń tàbí ma súfí àti ń tàbí ma ṣáírọ̀ àti ń tàbí ma jahmiya àti ń tàbí ma mọ̀tìrìdíyà àti ń tàbí ma murjiya àti ń tàbí ma kùlàbíyà àti ń tàbí ma tabligh kò yí báyìí sí now gbogbo àwọn nǹkan wọ̀nyí a wá bí wá lè rẹ̀ pé ń gbà tó lẹ́lẹ́gbẹ́ ni nínú àwọn ẹgbẹ́ tàà mọ̀ yìí tabaka gbogbo ẹ̀ lọ èwo ló kó sí tó bá nílé báyìí ló kó sí irú àkídà wo ló ń bẹ láàrẹ tó fi sọ wípé ibi tọ́ lẹ́mọ̀rẹ̀ ẹ̀tí ọ̀nà sáwọn ìsì nínú àwọn ẹgbẹ́ yẹn tábáwá wá gbogbo ẹ̀ lọ awá àkídà ìyàwó manhajj ẹ̀ arígbé kò síbi sí lára gbogbo kódà kó máa jẹ́ ansoru sunna alùsúnnà kódà máa jẹ́ fatima mosque kódà kó máa jẹ́ mosque ẹ́ gbogbo kan tó bá wù kódà ká máa jẹ́ nasiha kí ni wọ́n ibi tán bilọ́ngì sí ibẹ̀ ní ẹlẹ̀ wọ́n sí orúkọ èéṣẹ́ orúkọ ọ̀sọ̀yẹ̀dẹ́lẹ́gbẹ́ wallahi manhajọ̀ taqida tó bá jẹ́ kó kọ́ sọ ẹ̀dẹ́ lẹ́gbẹ́ anẹ́bí ma jẹ́rọ wà kálà ní 73 lápín sí 73 orúkọ tí ni ẹ́ wọ́n lé ní 500 lórúkọ tí ń abi gbogbo àwọn nasfàtù kọ̀ríbù jamfàtì jambúrù gbangini gbogbo ẹgbẹ̀ ẹ́ eh, àwọn jamfati gbogbo bá ṣe ń janka kiri yẹn abẹ́bìtẹ́ kàwọn sí nìyẹn tó tí bá ṣe kódà kẹgbẹ́ alásàrájú mi tó dìde lọ́la ẹ́ eh, tẹ̀gbọ́nkálukú àwọn àfá burúkú táwà ní láwùjọ wáyé wọ́n yí sàfá náà akẹ́ǹpẹ̀ wọn láàfá ni àmọ́ ó kọ̀ mẹ́ta lè pè wọ́n tẹ́ fi lè gbọ́n yẹ́jú ká wàláì torí ẹ bá ti pé ẹ ma mo fi ní kó pé ni tọ bá ti lásàlátù tọ́lọ̀ sí ni kò rérò kan lọ rán hijabu àti tẹ́lọ̀ tí ọbọ̀ rán hijabu rẹ àti ẹni tí ọbọ̀ tẹ́kọ sí lára wọ́n lè mọ́gbà ti 500 lọ ó dẹ̀ ma tàfẹ́ nìkọ̀kan ní 225 orí ẹ pé nù ọmọ business ṣe nìyẹn wàláì mọ̀ fọ́lọ̀ bàbúra nígbàtí èyàn bá ní jẹmọ́ 500 tọ́tẹ tọ́tẹ gbogbo tó parí ìjábò ojú 500 lọ ìntàfẹ́ nìkọ̀ ó sì gbọ́dọ̀ mọ́ra wàláì uniform ni àbẹ́wọ̀n pín tánṣe ni ẹni ẹwọ èrò 2000 lórí ẹni kọ̀ọ̀kan yóò ra mọ́tò àbí òníra mọ́tò bíznẹ́sì wọn ló fẹ́ tó yẹn lọ́jà tún ẹgbọ́nà mọ́ra tí èsì kí mo pàtẹ́ rẹ òníra òníra kíni tí mo ra pure water 5 naira tí mo sì ń ta 50-50 naira ní gbogbo àsálátù ẹmọ̀ pọ́lì mi pé nìyẹn wàláì pure water 5 naira èrè 45 naira ẹlẹ́kọ̀ọ́ sọ prínsẹ̀ tó pure water àwọn tí ń ṣe 45 naira lórí bóyá náà jẹ́ tó 2 naira lórí sátẹ̀ṣẹ̀ yọkan àbí gbogbo wọn kọ́ mi sínú ẹ̀ wọ́n ra lẹ́lọ́nù wọ́n tún tẹ́kọ sí lára wọ́n tà ní 5 naira 10 naira sọ lè jèrè 2 naira mẹ́ kámọ̀ sọ pé yẹn wọ́n jèrè 45 naira nígbà tó 5 naira ra pure water tó ń jèrè 45 naira ẹ̀ ń pórí ẹ̀ ń pọ́ mọ́ business ṣe yẹn àyà síbẹ̀ ni tó lórí àwọn èèyàn pé láwùjọ wa ìrárá wàláì orí wàláì èmi ò mọ̀ bí làkáyà àwọn yẹn ṣe dúdú báyẹn wàláì àbábáwà mọ́ ń sọ̀rọ̀ kan kọ́nà wọ́n ní ẹni tó rí náà ò pé kódà kọ́ ma ṣiṣẹ́ ní báńkì wà láìbó ṣe rí nìyẹn because èmi máa ń báwọn èèyàn ṣe lè gọ̀ tó báyìí kódà bẹ́yàn ló mi ò rò pé mi lè yóò mẹ́rí ẹ̀wà wà láì àbúrọ́dà bàbàbà wà láì yóò tó lọ́wọ́ sànú wà wà láì báàlù súnnà ṣe rí nìyẹn wọ́n ní pé ọkọ máa gbá ọkọ máa ṣe gíní wàhálà yọ́dá wà lálẹ̀ sí rẹ̀ lọ́rùn because àwọn bọ́dà oníjọ́ gbádùn ọkà pé <laughs> wọ́n ní jọba wọ́n ṣe bíznẹ́sì ní ọgbọ́n ní ṣe súnà bẹ́yàn bá gbọ́n kò ní ṣe súnà yìí wà lọ́ì tó kí lẹ́fà yọ́n bẹ̀ ní pé sẹ́rí gbogbo bá ń ṣe pọ̀ tó yẹn abẹ́ ọmbrẹ́là kan náà ní gbogbo wọn wà bẹ́ẹ̀ náà lálù súnà náà lè pọ̀ jàǹtì rẹ̀ bẹ́ẹ̀ tó ń jẹ orúkọ tí ó pọ̀ lọ abẹ́ ọmbrẹ́là kan náà ní gbogbo ni o pẹ̀lú gọ́nà mádẹ́ka fún yín kò yí báyìí nísìn tọ́nà bá ní káṣì gbogbo àmì débẹ̀ ń sọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ta mú yìí ọ̀rọ̀ kan tó kẹnu ni wallahi kódà akàn kò síbá sí lè pẹ́ tó kò síbá sí lè ṣe tó akàn mọ́ rí lẹ́bàlẹ́bà á fílẹ̀ ni tó pé inú problem ta ní láàrù ummah yìí inú ẹ̀lẹ́lẹ́ wà àwọn ọ̀tá Islam wọ́n náwó lé kìíní lórí gidi gan wọ́n náwó lé lórí gan inú wọ́n dùn ẹ má rò pé bá ṣe ń pèsè yẹ̀lẹ̀ yẹ̀lẹ́ tá ń takóra wáyẹ ẹ má pé inú àwọn èèyàn ń tán ká mọ́ ṣe gan nìyẹn láwọn kan bá tó ní àà nítorí àti wèrè àtàsíwẹ̀ já kóra wájọ́ o wọ́n bá tó mara manájú ìkọwàn àwọn ọ̀tá ìsìláàmù jóde wá níbi kìníkan so yí sí ẹmọ́ bọ̀ ẹ̀yìn tí ó fi ẹ̀yìn wèrè tẹ́pà nẹ́bì ní kìníkan àti kìníkan já kó gbájọ́ ká tó kóra wájọ́ lórí kíní manájú burúkú kàtọ́nù wàláì àwọn kan bá tó ní àwọn ọba tó máa rí àwọn àtà tó ń sọ pé ẹjọ́ fọ́ra wa mọ́ ó sọ pé á ní ti yí problem wa náà lè léyìí ẹ̀yàn àwọn tamẹ́ríkà lóòrè afá ẹjá sọ̀kan ká sọ̀kan pẹ̀lú tó lágbàbá kìrìkèfèrí ni

bí tí wà lọ nígbàtẹ́ pé àti wèrè àtàsíwín ni wọ́n kójọ papọ̀ ọwà kẹ tí ó jò lórí wàhálà bá dé a inú wa lọ́gbọ̀rọ̀ jẹ́ lórí inú wa lọ́gbọ̀rọ̀ jẹ́ lórí bí tí wàhálà ti dé báyìí àwọn France kan wá ní pé arápá wọn léyìí wèrè ní sẹ́mọ̀ yí pé ọ̀tá ti wà láàrin wọn ti àwọn báyìí wọ́n wọn ní ẹjá lọ sòṣèlú ẹjá lọ sòṣèlú tá bá wọlé múrísí wọlé àbí ọ̀wọlé ẹ má ma tanra yín mọ́yìn táà mọ́ ń sọ nìyẹn ẹ má ma rin ojú ọ̀nà sálàfù iná ní dáwà lálẹ̀ nígbàtá nẹ́bí wà mẹ́ka ànẹ́bí ò sí bá wọn sòṣèlú kò sí gbàjọba mẹ́ka ẹ má tanra yín ànẹ́bí ò kìí sọ ọmọ ìlú àbí fámìlì tí ọ̀wọ́n ní fámìlì tí ọ̀wọ́n forí tí wọ́n mú wọn gbọ́dọ̀jọba mẹ́ka tánàbí ò sí bá wọn wọnú òṣèlú Abubakar sọ pé wọ́n náà ló kọ olùsòwò ní ọ̀nà pàdà pàtí ilẹ̀ o <laughs> tọ́lágbọ́dọ̀ gbàjọba rẹ̀ o <laughs> ee múrísí gbàjọba tán ọwọlé tán ó kù díẹ̀ kan implement ṣẹ̀ríà kílẹ̀ríkẹ́lẹ̀mọ̀ tó ṣẹlẹ̀ sí múrísí ń bẹ lẹ́wọ̀n dò ní àìmọ́ ìgbà náà ti dájọ́ kú fún náà tọ̀ pé ó ṣe mú tíní kí láyé fàyọ́ mẹ́ ni pé bí nǹkan ṣe máa ń rí nìyẹn tẹ́yàn bá ti fẹ́ gba ojú ọ̀nà tọ́lọ́wọ́ bàtà nẹ́bí sọlọ́sọlọ́ ògùjọ́ ló sí tí ò gbé kalẹ̀ tẹ́rù pé ẹfẹ́ gbọ́n ẹfẹ́ gbà ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín wàláhì èyàn máa fèèlì bọ́bẹ̀ ni now ẹ jẹ́ ká wo ohun tí Sheikh Al-Albani sọ nígbà tó ń sọ̀rọ̀ yìí nípa ìtànpè ní aljamaa nínú tíra wọn tánpè ní Mawsu'atu Al-Albani fil Aqida so mo fẹ́ kí a gbọ́ àgbọ́yé ìtànpè ní aljamaa gẹ́gẹ́ látọ̀rọ̀ Sheikh Al-Albani alayhi rahmatullah Sheikh Al-Albani kọlọ̀wò ẹn tó bá ní lórí tó bá ní al-maktabatu shamila torí fóòm kọlọ̀wò page 219 mujalladu alákọ̀ọ́kọ́ volume 1 page 219 wọ́n ti ń bọ́rọ̀ bọ́ wọ́n ni wà fil hadithi al-ma'ruf wa aqtasiru minhu al-an ala shahidi minhu wọ́n ni ó wà nínú hadithi tí gbogbo wa ti mayẹ tí a bá dẹ̀ káńsẹ̀ gbogbo wa láti ma hadithi yẹn tó tọ́ wọ́n ni wa aqtasiru minhu al ala shahidi minhu wọ́n ní àmọ́ mi ní ka hadithu yẹn tán fún wa lódìdí báyìí ma kàn rọra ṣe mọ ní ṣókí lórí ibi tẹ́rì wà tafẹ́ lò gangan ibi tí ó bá ọ̀rọ̀ tafẹ́ sọ mu ma kàn rọra yọ mbẹ̀ wọ́n wá ní òun náà ni wasateftariku ummati anábi ní al'umma mi wọ́n pín yẹlẹyẹlẹ anábi lo iftiraq ìyapa al'umma mi ó yapa wọ́n pín ala thalathin wa sab'ina firqa wọ́n pín sí ìjọ 73 hadithu ẹgbẹ́ náà rí hadithu iftirok na máa ń pè lọ́dọ̀ àwọn afá kulluha fin nar arábìnrin gbogbo wọn pátápátá ọmọ náà ni wọ́n inú náà ni wọ́n lọ gbogbo sí ọmọ tírì yanyan illa wahida àyàfi ẹyọ kan arábìnwá rí inú 73 yẹn gbogbo wọn wọ́n wọ́n àfẹ́yọ kan ó mi pé 72 yóò kún jẹ́ gíní ẹyọ kan tó sọ pé yọ́ láyẹn ta ni ìrìn ànábí ìròjísí ọlọ́wọ́ bá kọ́ọ̀l arẹ́bí sọ pé hiyal jama'a ẹgbà wá kan ni arẹ́bí ní kíni o àwọn náà ni aljama'a ta fẹ́ káwà lórí ẹ̀ nínú ẹgbà wá mi ó ní man kana ala misli ma ana alayhi al-yawm pé àdísù méjì ń túra wọn ẹn tó bá wà lórí irú tánàbí wà lórí ẹ̀ aqidatan nínú àkídà ó wà lórí inú nǹkan tánàbí wà lórí ẹ̀ manhajan ní manhaj ó wà lórí nǹkan tánàbí wà lórí ẹ̀ ibadatan ẹ́ wa akhlaqan ìwà rẹ̀ ìròrí ẹ̀ gbogbo ẹ̀ wà lórí tánàbí wà lórí ẹ̀ wa ashabi arábì tó wá fi àti àwọn sọ̀hábà mẹ́kùn kíyàn ló ń wà lórí súnnà nìkan òtó àfikó sí kẹ́ni kọ́ mọ́ rìnlànà àwọn sọ̀hábà àwọn sọ̀hábà pàtàkì anábì kèé yọ wọ́n sẹ́yìn lórí àgbọ́yé ẹ̀sìn anábì ní ẹni tó bá wà lórí ẹ̀ ó ní aljamaa òun ló wà lórí kí ni o aljamaa ẹjá mọ́gbọ́n kan Sheikh Al-Albani ń sọlọ Sheikh ní aljamaa ní tán pè ní aljamaa ní báyìí hiya sabilul mu'minin òun náà ni ojú ọ̀nà àwọn almu'minun àwọn òun náà pè bẹ́ àwọn ni wọ́n gbà lérò míwá pẹ̀lú àwọn almu'minun torípọ́lọ́wọ́ bá àlékẹ́lá gẹngẹn lọ́mọ̀ mọ́ sọ pé mu'minin làwọn yẹn

ba àkídà kan tún nìyẹn ẹmọ́ ìjáyà síbẹ̀ ìntàn bá lọ yìí ó kẹnu kọjá ìyẹn bẹ̀t akànfẹ́ jẹ́ pé wáyé pé ọ̀tọ̀ ní pé à wọ́n láì ṣe mùmìnì pé ṣe à mùmìnì ni gbogbo ẹnikẹ́ni tó bá ní ìmánì ṣùgbọ́n kò dájú kẹ́nìkan kọ́ sọ pé anta mùmìnì ò tó bẹ̀nu àkídà alùsọ̀rọ̀ jama láíláí anábi sallallahu sọ pé hiya sabilul mu'minin falhadithu wani hadithu yi illam yakun wahyan mubashiran min allahi ala qalbi nabiyihi sallallahu alaihi wasallam wani hadithu yi wani tí ẹ bá ṣe wahyu tó wá direct látọ̀dọ̀ Ọlọ́run bá tí ó

min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi ghayra sabili al-mu'minin ó ní wa ashabi àwọn náà ni al-jama'a so ajẹ́ pé tí è bá ṣe pé wáyù ní tó wá látọ̀dọ̀ náà bá direct làdífì bá jẹ́ ajẹ́ pé ìtìbáṣù ni wọ́n fayọ nínú ayà yẹn ni àtọ̀nà kéde àtọ̀nà wáyù lọ padà já sí tó bá jẹ́ pé wáyù ni mubashir nítorí pé ìyàjà tó ń bẹ láàrin wáyù tó jẹ́ mubashir tó pé direct wáyù ni ìyàtọ̀ ń bẹ láàrin kíyàn ṣe tìbáṣù nínú wáyù kan wáyù lòun náà bẹ̀tí wáyù yẹn ti wà ńlẹ̀ kéde pé kéde pé òun sọ kalẹ̀ direct amẹ́fàyọ nínú wáyù méjèèjì wáyù náà ni ẹ́n bẹ̀tí kan wá direct ìkan wá pẹ̀lú tìbáṣ pẹ̀lú pa deduce afàyọ nínú àyà wọ́n ní àdìtù yóò kò sí kanú méjèèjì ẹ́n Sheikh al wọ́n sàlàyé lọ wọ́n ní

bil aksi ajẹ́ sí pé ìdàkejì rẹ̀ ní ọmọ bẹ̀fẹ́ tí ọba yakọjú ọ̀nà tí ọba yapata nẹ́bì tí ó sì yakọjú ọ̀nà sọ̀hábà ẹ̀gbọ́n mi yé tó bá yẹ kọ́lọ̀ ọba àdékẹ́lá bá ti sàdéhùn ìyà fún gbogbo ẹnikẹ́ni tó bá yapa nẹ́bì sẹ́ tí sì rin ojú ọ̀nà tó yàtọ̀ fáwọn sọ̀hábà ajẹ́ wípé aksù ní pé ẹni tí ọba yapata nẹ́bì o tí ó sì rin ojú ọ̀nà àwọn sọ̀hábà o ọlọ́wọ́n sàdé àlìjẹ́nà fóhun ìtàn pè ní mafhumul mukhalafa tí ó sì rin ojú ọ̀nà míì tó yàtọ̀ sójú mafhumu mukhalafa ri sheikh fayombe woni man ittaba sabila sabila almu'minin gbogbo ẹnikẹ́ni tó máa ń ṣe tó máa ń tẹ̀lé jọ́rọ̀ àwọn mu'minun àwọn sọ̀hábà fahuwa maw'udun bil janna ọlọ́wọ́ bá wọ́n lá nábi sallallahu alaihi wasallam lamma ajaba an su'al ìgbà tó bí léèrè yí pé ma hiya alfirqatu najiya ma hiya alfirqatu najiya àwọn wo níjọ tí ó là man hiya wọ́n bí léèrè pé man hiya qala aljama'a anábìnrin náà ni aljama'a ivan ṣe sọ pé tó bá rí báyìí aljama'a tu ní tán pè ní aljama'a definition rẹ̀ hiya ta'ifatul muslimin òun náà ni àkójọpọ̀ àwọn mùsùlùmí kan àkójọpọ̀ àwọn mùsùlùmí ثم جاءت الرواية الأخرى وني إقبوامي تواوى تؤكد هذا المعنى بل وتزيده إيضاحا tó yẹ pé ó ń fi ìtumọ̀ yìí rinlẹ̀ ó dẹ̀ tó ń ṣe àlékún àgbọ́yé rẹ̀ ó ń ṣe àlékún àlàyé lórí ẹ̀ wà bàyánà wàtẹ̀zídùú ìdọ́hàn wà bàyánà ó ń ṣe àlékún àlàyé lórí ẹgbàwátakai haisu kọ́lá rí ìsàlám wọ́n níbi tánàbí sọ wípé hiyama ana aléhí wa ashabi sẹ́kún sàlàyé tán pè ní aljama'a ni mo ti sàlàyé méjì náà lẹ́ẹ̀kan wọ́n ni ashabi wọ́n ni ashabi tó wà ń bẹ̀yẹ idhan hiya sabilul mu'minin ajẹ́kójú ọ̀nà àwọn sọ̀hábà nìyẹn wọ́n wá ní fahinama qala ibn al-qayyim rahimahullahu ta'ala fi kalamihi as-sabiq wọ́n ní ìgbà tí ibn qayyim ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀ tàti sáájú mú wálẹ̀ kan pé wà sọ̀hábàtù iná gbẹ́dà sọ̀hábà wọn náà ni wà ashabuhu alayhi salam wọ́n ní àwọn sọ̀hábì annabi فإنما اقتبس ذلك من الآية السابقة ومن هذا الحديث wọ́n ní àgbọ́yé wípé àwọn sọ̀hábà làṣẹ àwọn sọ̀hábà nẹ́bì yẹn wọ́n ní ọfà àgbọ́yé ẹyọ nínú àyàtọ̀ sáájú tàti mọ́ àyàtí inú hadith yìí kàdálíkà alhadithu ma'arufu wọ́n ní bẹ́ẹ̀ ni hadith tó gbajúmọ̀ hadithu al-Irbad ibn Sariya radiyallahu ta'ala anhu aidan wọ́n ní bákan náà ni hadithu tó gbajúmọ̀ hadithu al-Irbad ibn Sariya tánàbí sallallahu alaihi wípé tó ní wa'adhana rasulullahi sallallahu alaihi wasallam ma'izatan tó lánàbí ṣe wá sí tó ń dámejé táwọn dá tí ó tó dógungó fáwọn yẹn ẹjúmọ̀ hadith yẹn wọ́n ni akọ̀tẹ́sìrò minhul an wọ́n lè táwọn mọ̀ wá nínú ẹni bákan náà òun náà ni ilé táwọn fẹ́ lò níbẹ̀ wọ́n ni haithu qala alayhi salam níbi tánàbí sallallahu alaihi wasallam sọ pé tó ti sọ pé fa alaykum bi sunnati sunnami annabi wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di àti súnnà àwọn khulafáwò mi annabi sallallahu alaihi wasallam tó jẹ́ ní ìmọ̀nà lẹ́yìn mi idhan wọ́n ni tọba wárí báyìí húnà kalhadithi alladhi qablahu wa kal'ayati sabiqati ó dà gẹ́gẹ́ bí hadithi tàti sáájú rẹ̀ tàti sáájú kàsíwájú eléyìí àtàyàtọ̀ sáájú yẹn lam yakuli rasulu sallallahu alaihi wasallam fa alaikum bi sunnati faqat wọ́n lánàbí ọ̀sọ́ wípé súnnà mi ànàbí nìkan lọ́dọ̀wọ́ yín wa innama adọ́fa aidan ila sunnatihi sunnatal khulafa wọ́n lá nábi fi kú súnà rẹ̀ súnà wọn khulafa ar-rashidun min huna wọ́n ní bíbá yíò nahnu naqul wọ́n lá sọ wípé wa bi khassatin fi hadhihi fi hadha zaman wọ́n lásìkò táwà yìí zamanun tadarabat fihi al bákanáà tó yẹ́ sí pé àwọn mazahib àwọn orísìírísìí ojú ọ̀nà táwọn yẹn ń gbà sí lọ́wọ́ bá ó pọ̀ tó ń takora wọn yìí wàtàkátàrọ̀t al-ahzabu táwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹlẹ́yàmẹ́yà tí wọ́n dẹ̀ sí kíni tọ́pọ̀ lórí ìrànràn yìí wal jama'atu àti orísìírísìí àwọn jama'a yìí hatta asbaha kathiru min ash-shabab al-muslim wọ́n tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀dọ́ mùsùlùmí ya'ishu ya'ishu wọ́n hayron lẹ́ni tí ó wà náà wàhálà la yadri ila ayi jama'ati yantasibu èyàn fẹ́ ma ẹgbẹ́ wo gan la fẹ́ join mọ́ báyìí torí pé gbogbo ẹgbẹ́ náà mọ̀ sọ pé àwa la wà lójú ọ̀nà àwọn ẹgbẹ́ tí yóò dá àwa la ń bẹ lójú ọ̀nà ẹgbẹ́ wa lọ́dá gbogbo ẹgbẹ́ ní polówó ara rẹ̀ àwọn wọ́n ni fahuna ya'ti aljawabu wọ́n ni bí ni dáhùn tuwa wa fil ayati wa fil hadithaini al-madhkuraini nínú ayata kaya àti hadith méjèèjì ittabi'u sabila al-mu'minin gbogbo ẹ̀kẹ́ tó bá fẹ́ wà lórí aljama'a ẹ máa tẹ̀lé ojú ọ̀nà àwọn sọ̀hábà ojú ọ̀nà tàbí ká máa tẹ̀lé ìtàkùn ní jama'a ni a jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń tẹ̀lé àgbóyà àwọn sọ̀hábà láti fi sin lọ́wọ́ bá láti fi sẹ̀sìn tí ó bá tú Qur'an ojú ọ̀nà àwọn sọ̀hábà ló fi tú tí ó bá tú hadith ojú ọ̀nà àwọn sọ̀hábà ló fi tú tí ó bá ṣe ìbádà kan ojú ọ̀nà àwọn sọ̀hábà bá ṣe máa ń ṣe òní ọgbà ṣe ittabi'u sabila al-mu'minin gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ kó sínú wàhálà pé ẹgbẹ́ wo ni ká ṣe èwo ni ká wọ́n ní láà oúnkọ́ o wọ́n ní tàbá ní ẹmọ́ ẹ̀tẹ̀ lójú ọ̀nà àwọn àwọn mùmìní wọ́n ní sabila al-mu'minina fil asri al-hadir sójú ọ̀nà àwọn mùmìní ti sí ilá ní ẹmọ́ tẹ̀lé torí ẹ̀lẹ́gbẹ́ mọ́ sọ pé ojú ọ̀nà àwọn mùmìní àwọn mùmìní ẹmọ́ láwọn sàhábà ní wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ṣéèkì kéèsì ojú àwọn mùsùlùmí ti sí nǹkan ní ẹmọ tẹ̀lé èyàn sọnù ẹ̀rí èmi mú wá fún ìdá rẹ̀ tí ó straight èmi ò nídìí ọ̀rọ̀ sọ́ábà náà èmi ò nídìí ẹ̀nà ọ̀rọ̀ wọn ẹ̀ṣẹ́ oúnjẹ ọ̀rọ̀ ti ẹni oúnjẹ orí ẹ̀ ti dàrú alílò tó ọ̀rọ̀ sọ́ábà ní à títí ẹwà lẹ́lẹ́lò ìwọ́n lábù ìrẹ́rọ̀ tún nǹkan àgbọ́yà búhù ìrẹ́rọ̀ àlélò àgbọ́yà ti ẹwà lẹ́lò torí ìwọ náà tó tún nǹkan mí nìyẹn o o sì rádi sí bitánà ìbìjì sọm kàtí wọ́nà sọ ẹ̀ wọ́nà fa ó ṣe ìṣìhádù ti ẹ láì dépò mujtahid <laughs> àbúrò ẹ̀rọ wá túnkẹ́ wọ́lá lè tọ́ta bórí ní bá àdàrú ti ẹ wá ní lo lò wàláhì nǹkan ṣe nínú irú àwọn ibi tẹ́ àwọn wà sí táwọn èèyàn lọ́nu wà rí tí ọ̀tọ̀ ní kíyàn máa ọ̀tọ̀ ní kíyàn máa tú ẹ̀rí táwọn ẹni yé sí ẹ̀ kí ń pé ìyàtọ̀ méjèèjì

أئمة ولا يقال لأئمة هذه الأمة ولكن تلوي fáṣọ àwọn àìmọ̀ alìmọ̀ yìí abẹ́mọ̀ pé dámọ́ ṣe nìyẹn ni ṣéèkì ní kèé ṣojú ọ̀nà àwọn irú àwọn jàbàtà kèé ṣe irú wọn láníkẹ́ mẹ́rin fa ojú ọ̀nà àwọn sọ̀hábà ṣéèkì ní wà innama fil asri al-ghabir al awwal wọ́n ni àsìkò àkọ́kọ́ ojú ọ̀nà àwọn mùmí ní àsìkò àkọ́kọ́ lá ní tẹ̀lé onáà ni asìrì sọ̀hábà onáà lójú ọ̀nà àwọn sọ̀hábà asálàfù sọ́ọ̀lì àwọn ni asálàfù sọ́ọ̀lì haula yambaghi an yakunu kuduwa an yakunu kuduwatana àwọn wọ̀nyí ló yẹ ká máa kọ́ṣe àwọn ló yẹ kọjá wò kọ́ṣe wa wà an yakunu matbu'ana àwọn ló yẹ ká máa tẹ̀lé wà laysa siwahum ala wajhil ardi mutlaqan kò sẹ́ni náà bọ́bá ṣe wùkọ́ jẹ́ ẹ gbọ́dọ̀ anybody lórí ilẹ̀ àfàwọn sọ̀hábà ta ní sọ̀rọ̀ ìjàmá Sheikh Al-Albani alẹ́ẹ̀kọ́ ni gbogbo ayé náà mọ̀ pẹ́ni tí ń sọ̀rọ̀ ẹmọ tí ń sọ kìí ṣe yẹn tí ọmọ mọ̀dọ́fà ti mọ̀dọ́fù ilé tí ọmọ á túnké fún qasid Takumu aláàzàláàzà ti arkani wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ ìpẹ̀pẹ̀ tí wá yìí ìpẹ̀pẹ̀ tí wá táwà ń pẹ̀pẹ̀ eléyìí tó sì jẹ́ ibi tẹ́rì wà nínú ọ̀rọ̀ yìí òun náà ni pé ìpẹ̀pẹ̀ wá ó pín sọ́nà mẹ́ta gbogbo ẹn tó bá ti wáyà lórí jẹmáà tí wọ́n ní kí á sàlàyé fún wa pé kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin aljẹmáà àti alfẹ́rọ̀ ìyàtọ̀ rí gbogbo ẹnikẹ́ tó bá fi wà jama'a lọ́wà gbogbo tó bá wù kó sọ́ra rẹ̀ gbogbo tó bá wù kó ṣe kíni kó sọ́ra rẹ̀ lókọ wọ́n ní dáwà wa mẹ́ta ni thalathatu arkanin ó ní àwọn orígun mẹ́ta kan ẹgẹ́ bí islam ṣe lórígun márùn dáwà wa mùsùlùmí lé kíni o ó lérígun mẹ́ta tó dúó lórí bí kan bá ti lè wó mẹ́ dáwà rẹ̀ wó dáwà burúkú ló ń ṣe àbí lórígun márùn islam tí kan bá wó wàhálà òdé báyàn orígun mẹ́rin nílé ní tí kan bá wó ilé yóò níwó wàhálà ọdé bá lé nìyẹn mẹ́ta ni alákọ̀ọ́kọ́ wọ́n ni ó wà lórí wọ́n ni ah, takumu alátàlátàtà kanin alalkitabi ó dé sórí al-Qur'an wa sunnati ó dẹ̀ sójórí sunna ẹ́ wọ́n ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí ni o òun náà ni ittiba'u salafi salih ó dé lórí ká máa àwọn ni sáájú so ibẹ̀ ní sí wọ́n ni wa yaqulu bilisani halihi wa so eléyìí báyìí Sheikh Al-Albani wọ́n sàlàyé lọ Sheikh Al-Albani sàlàyé lọ nítorí àsìkò nígbàtán wá padà wá parí ọ̀rọ̀ yìí wọ́n ni eléyìí báyìí wọ́n ni òun ni ojú ọ̀nà tó yẹ ká máa rìn ká máa gbára lé àwọn sálàfùl umma àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ kò yíba ní sí yìí wọ́n ni alkitabu wa sunna wa manhaju sálàfì sọ́ọ̀lẹ̀ faman i'tamada alkitabu wa sunna duna an ya'tamida ala sálàfì sọ́ọ̀lẹ̀ ma i'tamada alkitabu wa sunna gbogbo ẹnikẹ́ni tó bá lóhun gbáralé alkùránì àtàdísà nabi àyà ìtẹ́mìdà alẹ́ sálàfi sọ́ọ̀lì kò wá gbára lé àgbọ́yà àwọn sálàfi sọ́ọ̀lì wọ́n ni ma ìtẹ́mìdà alẹ́ kìtàbà súnà in parọ́ fún yí ni kò gbára lé kìtàbà ti súnà ẹ gbọ́ mi ṣé gbogbo ẹnikẹ́ni tó wá lóhun gbára lé kìtàbà ti súnà àmọ́ wá yọ àgbọ́yà àwọn sàhábà sẹ́yìn ó ní kò sí tó ń fẹ́ fi ṣe òun fẹ́ ma tọ́ọ̀bù ẹ̀rí straight wọ́n ni wà inna ma ìtàmàdá aláàkìlìhì wọ́n ni làákàyè rẹ̀ lọ́gbára ma tíwẹ̀rì fún yìí ẹ́ eh? èyí ò tí tó báyìí kẹrin tó bá fẹ́ mọ́nà wọ́n ní ẹni ẹsẹ́ kí lọ gbára lé làákàyè ọfẹ́ ma fi làákàyè túkéwú fún yín ni yóò a ma fi làákàyè yín darí ẹ̀ lọ sí ibi tí fẹ́rún ẹ̀ bá tú sí yóò ma tú sí fún yín ẹ́ eh? gbogbo ẹ̀ náà ma pè ń kéfèrí lọ́rọ̀ yìí ẹlòmínà sì lè má pè yẹn kéfèrí torí kèsè gbogbo ẹgbẹ́ ní pè yẹn kéfèrí àwọn ẹgbẹ́ mi náà bẹ̀tẹ́ pé à ní ma pè yẹn kéfèrí tí wọn àgbákò kan làwọn náà ẹ̀ tí ọ̀nà sáà alùsùn náà rí báyẹn alùsúnà ò ní pèyàn kèfèrí dé àfikọ́yẹ́ pẹ́ ni tí ó kó sí kèfèrí tó clear ní tẹ́rì jẹ́ pé lára rẹ̀ tí gbogbo amẹ́jẹ̀mú tá fi lè pèyàn ní kèfèrí lásìkí ni tó bá pé lára rẹ̀ wọ́n èyí ìṣe tẹ̀kfìrù ní tajá tẹran àti yá tí ń ta táńpàta àti yá tí ń tẹran náà àti yá tí ń ẹ̀tí ọ̀nàsán tó ráwọn èèyàn kan mẹ́tẹ́ pé kìí ṣe pé èyàn ni wájìbù tí wọn kìí ṣe yẹn ni wájìbù tí wọn ẹ́ ṣùkọ́nà bá kó sànú wa illa iraka na amran mujman alayhi ma'luman min ad-din bid-darura àyàbí tó bá yẹ pé lórí àlámẹ̀rí kan tó ẹgbẹ́ gbogbo mùsùlùmí lẹ́nu kò lé lórí táà sì mọ̀ Ah, kódà ìyá tí ń tata náà lè mọ̀ ń pàtà lè mọ̀ pé àà bí ìwọ̀n bá ti serú nǹkan báyìí kò sínú mùsùlùmí àìbẹ̀ ẹ̀kọ́ ni àà ah, ah. bẹ́yàn bá ti ní Kùránì sọ̀rọ̀ Ọlọ́run èyí tó ní di kẹ́yẹ̀ kéwú rẹpẹtẹ ẹ̀hẹ̀n kan mọ̀ wípé kwe má jẹ̀mú kà ni a a wo òṣìdẹ́mọ̀ pa fúnra yín yíò gbogbo èèyàn lọ́mọ kéwú débẹ̀ yẹn ọkà púpọ̀ ọmọ májẹ̀mú dé torí pẹ́lẹ̀ sọ bẹ́ẹ̀ náà kọ́mẹ́tì di kèfèrí o kò yí bá nísìnyí torí laysa kullu man waqa fil kufri waqa al kufru alayhi naam nítorí àsìkò tó Sheikh al yóò máa lọ yóò máa lọ ni torí ọ̀rọ̀ tó lágbára tó kẹnu ni Sheikh ń sàlàyé báyìí náà pẹ̀lú nǹkan Sheikh Al-Albani sàlàyé fún wánsìn ajẹ́pẹ́ mafhumul jama'a ẹta ń pè ní ẹntọ́ wà lórí tó dẹ̀nà fi mú hadithu yẹwa bàtẹ́bí anábìlẹ̀ rẹ̀ pé ta ni al jamaa ta ní káwà lórí àbẹ́kọ́ ni wọ́n tó wá bí anẹ́bí bómi anẹ́bí ni man kana ala misli ma ana alayhi wa sahabi ajẹ́pẹ́ tán pè ní jama'a alẹ́ tó bá wà lórí àgbóyà anẹ́bí àtàgbóyà wọn sọ̀hábà wọ́n tó wá mú àyà míì wá wọ́n fi kún wọ́n tó wá mú hadithu Irbad bin Sariya wá tó sọ wípé alaykum bi sunnati wa sunnati al ar-rashidin wọ́n tún fi yẹn náà kún pé ajẹ́pẹ́ tán pè ní al-jama'a òun náà ni ká máa gbàgbọ́ kitabu wa sunna ala fahmi salafil ummah

nítorí pé ẹ̀wò yí pé ah, ma ràn lọ́wọ́ abẹ́ẹ̀kọ́ ni ẹ̀yin ni kẹ́lẹ̀ kọ̀kọ́ jẹ àwọn èèyàn ti ń jẹ sáájú nínú àwọn ẹni rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni wallahi muhimma tí yẹn gbé dání kíyàn fi sọ́ra àyàn ló kọ ìyàn ọ̀sọ̀ ẹ̀dẹ́ lẹ́gbẹ́ gangan lẹ̀ rí pé àti lẹ́yìn pà ń jẹ́ mùsùlùmí àti lè sọ́ra di kó kọ́ yẹn fẹ́ máa ìkánu àwọn almuhajirun àti kánu àwọn ansori inú àwọn ansor ansori yíò àti muhajiru kan wọ́n jà hadith tó gbajúmọ̀ ni ìgbàtàwọn méjèèjì ń jà muhajiru wa pariwo ó ní yálà almuhajiri ó ní mo pè ẹ̀yà na yọ́mọ̀ yá muhajiru na wá ràn ansori tó ń ansori yẹn ni yálà ansor ẹ̀yà ansor mo pè ẹ̀yìn náà wá ràn mí lọ́wọ́ lórí muhajir tó ń bá mi yìí kí lànàbí ṣe ẹni káwọn méjèèjì ti fẹ́ ríra wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ àwa ni muhajirun àwa ni ansar anábi ni abidáwà jahiliyati wa anabi na azuhurikum anábi ni ẹgbẹ́ máa pèpè jahiliya tẹ́mi anábi sí wà láàrin yí lẹ́fẹ́ máa pẹ̀lú pẹ̀pẹ̀ burúkú fa innaha muntinatu anábi ni ẹpá tí ó nǹkan tí ń ni ibẹ̀ ni dájọ́ ti wá yọ wípé

ẹ̀tí ọ̀nà sáàmà nìsìn a mọ́ tí ó bá lọ rí bẹ́ẹ̀ kò sí wàhálà Ànábì wá paná wàhálà Ànábì oníkan látò nílọ tó ní tẹ́ ó padà mímọ̀ ríra yí ní pé ẹ̀yàtọ̀ síra yà bí mo kọ̀ndẹ̀mù àjírò àtànsọ́ọ̀rù lónìí látò nílọ ẹ̀ níjó kọmá ọ̀rọ̀ pé ìwọ̀n lẹ́fẹ́ fi mọ̀ pé yàtọ̀ Ànábì ó kọ̀ndẹ̀mù ó kọ̀ in tó fẹ́ bí lànẹ́bí ṣe gini tó ẹ̀wọ́ ẹ̀yìn náà mọ́ kọ̀ndẹ̀mù ó kọ̀ ẹ paná wàhálà àti àwọn sọ́ábà mara wọn débi wípé kódà ń gbàtà náà bí kú tí wọ́n fẹ́ yẹn ta ní ọjẹ́ kọ̀lífà lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam wọ́n mọ̀ pé àwọn mùhàjírù ní yàtọ̀ àwọn sọ́rọ̀ yàtọ̀ tó fi pé wọ́n tún sọ pé ah, inú wa ni àmìrù ó ti ni ẹwà o kónkálukú ní àmìrù ti ẹ̀wò kónkálukú ọdá bí wípé èkúté ti tọ̀ sí kinní nìyẹn so ń kálukọ́ ma dáse kó tó wá di pé àà ah, ah, lè dáse kọ́lọ̀wọ́ bá líkẹ́ tó wà fákọ̀ wọn kí wọ́n tó wá padà wá fẹ́núkò lórí pé kan yà Abubakar ní Siddiq wọ́n ma ra wọn yàtọ̀tọ̀ pẹ̀lú orúkọ yẹn kódà tàbá ń ka hadith lónìí a Abu Ayyub al-Ansari kò ibá ní sigari bá wọn pé eléyà ara Madina ni so kọ́nà bá kó sànà wa so n ta ẹ́fà mẹ́mẹ́ ni pé orúkọ kọ́ ni problem tọ̀ ẹ wá jẹ́ kí n àsìkò ti lọ́gá àbí torí tàbá àkọ́kọ́ yanjú ọ̀rọ̀ tán pè ní aljamaa náà ni tàbá wọ́n yanjú ọ̀rọ̀ tán pè ní alfirok ìbẹ̀yẹn láti wá ma mú ẹ̀rí wá kẹ́lẹ̀ bá mọ́ nǹkan tọ́lọ̀ bá lékẹ́lá ń takò gẹ́gẹ́ tó fi ní kọ́mọ̀ sí firok kama bá yapa ni kama bá ríra wa ní kálẹ̀ bá sọ kan tó gbé nígbà tá a bá ti ń ríra wa so ibi tí wàhálà ò so kọ́n bá ṣe bẹ́ẹ̀ lọ́nà bá lékẹ́lá fi pa wá láṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n ka kí mọ́ fatawa Nur aladar wọ́n bí Sheikh Mumbazi léèrè lórí ọ̀rọ̀ tá a wà yí gangan wípé ìgbà àwọn wo lẹ́lẹ́gbẹ́ ìbéèrè yẹn wá láti Sudan ìbọ̀lọ́mọ́ ti wá ṣe wá láti Sudan ẹ̀sùn pẹ́ tàbá ń sọ Sudan ẹ̀rọ̀gbé wádùn Sudan náà fẹ́ dàbí wádùn ti wá Nàìjíríà bẹ̀t wọ́n sàn jù wá lọ wọ́n sẹ́pẹ́rẹ́ jù wá lọ kò yíbá ní sí yìí torí pé ìpìlẹ̀ pé lárúbáwá làwọn ó sì ń hàn lára wọn so elede mi ni wa ṣùgbọ́n kò túmọ̀ sí pé ká má dájú àwọn tán jẹ́ lárúbáwá lọ now ẹ jẹ́ ká wo fatawa Nur al-Dar ká fi mọ̀ pé orúkọ ọ̀sọ̀rọ̀ ẹ̀dẹ́lẹ́gbẹ́ rárá ká lọ wo page 168 mujalladu ẹlẹ́kẹta volume 3 page 168 su'alun bi Sudan wọ́n lọ́dọ̀ wa ní Sudan kathiru min at-turqi ad-diniyati wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀sìn wọ́n pọ̀ nílùú wa bá ṣe pọ̀ ní Nàìjíríà náà wọ́n pọ̀ ní Sudan náà mislu turki sufiya wọ́n ní fún bí àpẹẹrẹ àwọn tọ̀ríkọ̀ sufi wọ́n pọ̀ gan-an ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ̀sìn làwọn náà àbí ni wal ikhwanil muslimin àti àwọn ikhwanul muslimin àwọn yíò náà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tí ń bẹ wọn tí wọ́n bá ti máa rí ojú ọ̀nà sálàfù yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ikhwan ni wọ́n ẹ̀tí ọ̀nà sáàmà ìlú ẹwọ́rú umma ń sìn wallahi ikhwani ní umma àfẹ́ntọ́ fẹ́ sàbò sí lọ́yàkù tàbá wà nítorí káàkiri bára sí tọ́rọ ẹja bára sí tọ́rọ gidi súnnà kò kọ̀dá papọ̀ àwọn tmc ikhwanu ni wọ́n àwọn tàdọ́múnù ikhwanu ni wọ́n àwọn tàáwúnù ikhwanu ni wọ́n wallahi mọ̀ fọ́lá bàbúra eléyìí tí mo ń sọ yìí kéèsẹ̀ tí wọ́n wí fún mi tí mo mọ̀ ní kò rí bá ní sí yìí so bí ọ̀rọ̀ súnnà ṣe rí nìyẹn àpò wọ́n kéfè rí o ẹ̀ẹ̀rí mi gbọ́ ẹ̀ẹ̀ ṣùgbọ́n wọ́n ń so ní súnnà ẹ̀tí ọ̀dá sáwọn yìí sí now ala kulli hal ìgbogbo àwọn èyí wọ́n ń pè ní ikhwan al-ikhwanul so ọlọ́wọ́ bá rí kí lọ́pàá yà sárọ̀ tó yẹ sí pé àwọn ẹgbẹ́ wọ̀nyí gan ó yẹ ká máa mú wọn lẹ́yọ

àwọn ilé ma ń bínú sí wa ní ah, problemu yí púpẹ̀ yí pípù iná ní problemu wa kí ló ṣe síyà kò sí nǹkan tó ṣe síyà náà á kí ó sọ kúrò wájú kálọ̀gbàjọba ẹ̀ẹ́ eh, kálọ̀gbàjọba <laughs> kálọ̀gbàjọba bánà ibi ṣe gbàjọba àmì wàláì atúnisù wọ́n ní kí ló lè bí súnfí

àyíbá àmà àwọn tó ti jáde kó mẹ́ ìyàwó tèmi náà kérí ẹwọ́n ìjáwó rẹ̀ jẹ́ ọ̀pọ̀ tọ́jú àwọn sọ ó wà láì kọ́ mọ́nà ti záwí mẹ́ ìyàwó mi náà ti rúmọ̀ rí tọ́pẹ́ mẹ́ ó láwọn ọmọ ti záwí ní láǹtáwù níbi láàárín àbí ìmọ̀ ẹ̀ẹ́dẹ́ tọ́mà àgbàmí wọn ti tọ́pọ́ ní ẹni ẹ̀ ìdájọ́ bá ti gbé yẹn wá sínú ẹgbẹ́ ń kájú pẹ̀lú bẹ́ẹ̀ ti wá wà wà láì mo ti rúmọ̀ ẹ̀kọ́ láì kéré àwọn ẹjọ́ bá nínú àwọn akáyà ọ̀bá yẹ lọ́pọ̀ ìdàmú yọ́ padà wúlò mi jìhá ìmú ní yé orí mẹ́ta yóò wúlò mi jìhá ìmú ní yé mẹ́ta yóò wúlò mi jìhá ìmú aládé wàláì ọmọ bàbá ọmọ pàkátà rẹ̀ kí mo sọ̀rọ̀ ilé oní tí wọ́n ní pàkátà ó ní wàláì ó ní kódà tó kí tó ń gẹ́ ti bàbá àwọn tó ń dáhùn yìí sì ń dòun yìí sí wàláì kéèsò òun nìkan ló ní kíkọ̀ rẹ̀ o gbogbo ọlọ́mà búra kìí sòrò nìkan bá ṣe nínú ẹgbẹ́ wọn ẹ̀tí ọ̀nà gbogbo ọlọ́mà èyí ń káàkùn rí òun gbà tọ́wà kú omi tọ́lọjọ́ ìwúmọ̀ tọ́wà ní ọgbà eh, ọgbọ́ lẹ́nu àfẹ́jìgbò àfẹ́jìgbò lọ́sọ pé ó kò sí kankan èmi ò wírù yẹn fún ọ èmi kí mọ́ ń sọrú yẹn o àwọn tí mo tí sọ pé àwọn tó máa ń rìn lórí so ododo ni ká má sọ ohun ẹ̀yàn bá ti dáyò òdodo kó sọ ni so eléyìí báyìí wàláhì kése pé kìíní àfi ń ṣàtúnṣe ni ẹjọ́ ìsáwá ní sí ẹni tó bá rí àìdálára àyàn tó bá sọ pé kìíní yìí ó kù díẹ̀ ká tó mú kú ó fẹ́ kó sórí rẹ ni ó fẹ́ kó là ní ilé ta ń sọ iná sí hà ní tẹ́ bá yí padà wàláhì ó lóore kò tí yé báyìí so tẹ́ bá yí à ń pera wa sí àkíyèsí gẹ́gẹ́ bí ọmọ ìyá mùsùlùmí ni torí mùsùlùmí àbí wọn kì í ṣe ni nígbàtá ìṣe jàbàtá now wọ́n bí ṣe kìlẹ̀ rẹ̀ pé oríṣi àwọn ikhwanul muslim ọ̀rọ̀ àwọn ikhwanul muslimun labade bẹ́ wọ́n wal ikhwanul muslimin wọ́n wal ikhwanul muslimin wal ikhwanul muslimin wa ansari sunnati àwọn ansọ́rù súnnà náà ń bẹ lọ́dọ̀ tiwa náà sẹ́kẹ́mọ́ ní ansọ́rù súnnà náà káwà náà jẹ́mbí wọ́n láwọn ansọ́rù al ikhwanu aljumhuriyun

hal naqifu ma ahadi hadhihi al-firaq wọ́n ní ṣé ká lọ dúró pẹ̀lú kan náà ẹgbẹ́ tá wí am naqifu munhazina wa munfaridina àbí ká lọ dádúró tí wá ká mọ́ bá wọn ṣe wafaqakumullah kọ́lọ̀ bá kọba fi ń ṣe kọba fi ń ṣe kò ń gẹ́ dáadáa Sheikh wá dáhùn pé at-tariqu sawiyyu ojú ọ̀nà tó dúó dédé tó dáa huwa tariqu muhammadin sallallahu alaihi wasallam òun náà lójú ọ̀nà nabi sallallahu alaihi wasallam laysat hunaka tariqun sadidun wọ́n ní kò sí ọ̀nà kan tó dáa wàlá sọ́ọ̀lìhùn kò sí ọ̀nà kan tó jójú ọ̀nà rẹ̀ illa tọ̀ríkù muhammadin sallallahu alaihi wasallam àfojú nìkan mímọ̀ yukhalifu shari'ata Allah tó ń yapa sí ṣẹ̀ríà Ọlọ́run Ọba fàhádìí la yu'awwalu 'alayha wọ́n lérú àwọn ojú ọ̀nà yìí ẹ má kàkún o àwọn ojú ọ̀nà kan tíyàn gbọ́dọ̀ wòye sí ni wà la yultafatu ilayha gbọ́dọ̀ tí ẹ̀ wó sí ẹ̀ gbọ́dọ̀ tí ẹ̀ síjú wò rárá bali turuku kulluha masduda gbogbo ọ̀nà yẹn láti ọ̀gbọ́dọ̀ rìn kankan bẹ̀ ọ̀nà kan láti fún ọ ẹ́ illa ìlọ̀tọ̀ríkọ̀ lẹ́bí bá àtàlọ́hù bí i nàbí yahu sallallahu alaihi wasallam ẹnu ẹlẹ́yọ̀ kan tàà sílẹ̀ tààtì olóòlójú ọ̀nà nàbí sallallahu alaihi wasallam tó wọ́n fi gbá nàbí dé huwa tọ̀ríkù sahih olójú ọ̀nà tó sikẹni tó lálàáfíà wà huwa tọ̀ríkù músìlù ilàlọ́hì wà ilá jannatihi wa karamatihi òun sì lójú ọ̀nà tí ó mú ìyàdọ́dọ̀ Ọlọ́run Ọba tí ó mú ìyà sínú aljanna Ọlọ́run Ọba àti inú àpẹẹlẹ̀ Ọlọ́run Ọba amal alqabu amakasọrẹ ni lókọ sàgbọ́n pé ẹ máa rìn gbogbo ojú ọ̀nà jákujàkú ojú ọ̀nà nẹ́bì ní kẹ máa rìn ọwà ní tó bá jẹ́ pé ká sọ rẹ ni ló kọ rẹ̀ o fatuwa ti tó kọ rẹ̀ o amal alkọ́ọ̀bù amẹ́ká mọ́ fúnra wa lálàjẹ́ àwọn àrà ń jẹ́ báyìí wọ́n ní àwọn bí ẹn tó yẹ kí aw jama'atul المسلمين àbí àwọn tán pèrè àwọn ní jama'atul muslimin aw jama'iyyati kadha àbá àwọn tán pèrè jama'a báyìí jama'iyya báyìí jama'iyya báyìí wọn ẹn pé wọ́n pọ̀ wọn ní ma mú gbogbo ẹ̀wà lẹ́yọ kọ̀kan ní tàbí jama'a báyìí báyìí báyìí báyìí lọ la ba'sa bi hadhihi al-alqab wọ́n ní kò sá burú bí ó o ta ní sọ̀rọ̀ jama'a sheikh mumbas wọn gbá kìdá yé àbí ẹ́ mo ní wọn gbá kìdá yé sẹ́ ah wàhálà dé bá lúwà rẹ̀ nù ibò ní wọ́n ti <laughs> bá gbákidà ti ẹyẹ wà ní ẹkùn bá jọ bá gbọ́n kan yé ṣéèkì ní kò sí tó burú bí ó kọ ìwọ ló kọ gangan lẹ́gbẹ́ wọ́n ti sí ẹgbẹ́ gbóyé fún wa o náà ni wọ́n fi sọ pé wọ́n lẹ́gbẹ́ ni wọ́n lẹ́gbẹ́ ni wọ́n bí alámọ̀rí ẹ̀ ti ti dàrú wọn àmọ́ bá sí mẹgbẹ́ tí a bá bí wọ́n lè rè wọ́n lè ní wọ́n jókọ náà wọ́n jókọ náà <laughs> ẹ̀yìn kọ̀ yìí òjókọ kí ló kọ tí wọ́n ní sàlàfíyà sàlàfílà wọn sánẹ́bì lọ́sọ yí bẹ̀tánà bí ti ní sálàfí láàmà jẹ́ mọ́ ma dára láàmú ma dára láàmú wàlá orúkọ jẹ́ nkankan Sheikh Al-Albani sọ nínú tírà yìí tàbí bá gbàmí wọ́n ni al-ibratu bil haqa'iqi wal ma'ani la bil asma la bil alfazi wal musammayat wọ́n ni túnmà yí kèése orúkọ tẹ́ sọ́ra yíyẹn kèése àwọn alfáàdù láfẹ́ wòye sí tẹ̀fẹ́ ń jẹ́lẹ́gbẹ́ ìntẹ́ ń ṣe gangan àkídà yí manhajù yí gangan láfẹ́ wòye sí al-ibratu bil haqa'iqi wal ma'ani la bil alfáàdù wal musammayat kò yáwọn ilé kọ́ ìdá nìyẹn nítorí èmi ń sọ wípé èyàn mọ́ wàláì tí wọ́n ni lójú ọ̀nà sàlàfíyà gidi ìzálà kìí wàláì ìzálà tó gbádùn ni wọ́n kódà wọ́n gbádùn jàwà ti bí lọ <laughs> tó ní mo lékà sí ọ tó bá délù kìí sí báyìí wàláì wọ́n fọ́lọ̀ bàbára ó rò kó dé Saudi ni wọ́n tíra ìgan wàláì wọ́n tíra ìgan tó fi tẹ̀gàn kan tó yọ tẹ̀gàn kúò mọ́ sí ra rẹ̀ ìwọ nìkan ló ní súnà bí ìwọ nìkan ló ní súnà gbogbo èmi gbọ́ nǹkan yẹn gan o èmi gbọ́ súnà yẹn gan ìwọ súnà eléètọ́ sọ nǹkan ló jẹ́ ká máa ẹ̀pọ̀ gbọ́ súnà yìí wàláì wàláì tó ní bá gbọ́ súnà yìí ò ní sọrún tọ́sọ kí a máa yẹra rẹ̀ náà kí láìfà yọ́ mẹ́ ni pé ìwájẹ́ ó kọ ìzálà yọ sọ wọ́n dẹlẹ́gbẹ́ ẹ àwọn ìzálà pín sóríṣìíríṣìí àwọn kan bẹ́ẹ̀ tán jẹ́lẹ́gbẹ́ àwọn tán jẹ́lẹ́gbẹ́ wọn ẹgbẹ́dájú ẹgbẹ́ lé wọn lórí èmi ò ní ẹmọ́ gbẹ́dájọ́ lé àwọn tán bá jẹ́lẹ́gbẹ́ nú wọn lórí àbáwọn tí èbá sẹlẹ́gbẹ́ ìwọ́n jẹ́ ìzálà ọ̀sọ́ wọn dẹlẹ́gbẹ́ so nítorí pé àwọn mọ́mù tí mú títí mẹ́sì ká mọ́ jẹ́ mọ́mù mọ́ torí pé àwọn mọ́mù kan bẹ tí ń ṣe sì náà tán jalè tán jẹ kò kú ká mọ́ jẹ́ mọ́mù mọ́ àà ah, ah, èwo ni èwo ni wàhálà ẹni tó pàwọn mùsùlùmí kan bẹ tí ń pààyàn sí ká má jẹ mùsùlùmí wọn àbí tó pàwọn jàbàtà ń jẹ́ ẹran pẹ̀lú àwọn ní sàlàfíyà kálẹ̀ ìṣẹ́ sàlàfí mọ́ nǹkan bẹ lára yín ẹjọ́ nàzán so ìgbàtí ó kọ́dá ẹ́ ṣòkílẹ̀ ayẹ́fà yọ́mẹ́ ni pé tàbá ń sọ pẹ́lẹ́gbẹ́ ó ní àwọn tán pè lẹ́lẹ́gbẹ́ náà nítorí àsìkò wa ṣéèkì ní tó bá yẹ pó kọ́ ni wọ́n ló

tó bá yẹ pá àwọn iṣẹ́ yín bá tako ṣẹ̀rẹ́ ọlọ́wà tako yín akọ̀ fún yín pé ẹ̀ìṣẹ́gbẹ́ tọ́dá wàhákàdà turku sufiya wọ́n lè wọ́n ní báyìí àwọn turku sufiya kullu turuk allati ahdathaha sufiya gbogbo turuki táwọn sufi dákalẹ̀ mimma yukhalifu shari'a Allah tàtàkó ṣẹ̀rẹ́ ọlọ́ọba kulluhu munkarun la yajuzu gbogbo ẹ̀ aburú ni kọ̀tọ́ sáwọn ṣe òkùtí ń pẹ́pẹ́ rẹ̀ an yuhdithu tariqan yaslukunahu ghayra tariqi ah, tariqi muhammadin sallallahu alaihi wasallam kò tọ́ bá wọn súfí kò tọ́ bẹ́ẹ̀ lómìnà tó yàtọ̀ fún wọn kọ́ wá dá orí ọ̀nà kẹ́lẹ̀ tí wọ́n máa rìn tó yàtọ̀ sójú ọ̀nà nabi sallallahu alaihi wasallam la fil adhkari wala fil ibadatil ukhra wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nínú adhkar طريق نبينا عليه الصلاة والسلام ليس للناس طريق آخر ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam ní gbọ́dọ̀ máa tẹ̀lé ẹlòmí ò gbọ́dọ̀ lójú ọ̀nà míì tá máa tẹ̀lé yàtọ̀ fún ojú ọ̀nà nẹ́bí balil wájibu ala jami'i alil ardi in tọ́jú ọ̀nà yẹ̀ lórí gbogbo ẹn tí ń gbórí ilẹ̀ pátápátá an yasluku tariqa nabiyyina ó ní ká máa rí ojú ọ̀nà nẹ́bí wa wa imamina aṣíwájú wa wa sayyidina ọ̀gá wa muhammad ibn abdillah alayhi min rabbihi afdalus salatu wa taslim kọ́ ma bá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ elétọ́lọ́lá jù nínú ìkẹ́ àti ọlá fi àkọwàlìhìm wa àmàlìhìm nínú ọ̀rọ̀ wọn tó bá fẹ́ sọ ọgbọ̀nàmọ̀ wà lójú ọ̀nà nẹ́bì iṣẹ́ wọn tó bá fẹ́ ṣe ọgbọ̀nàmọ̀ wà lójú ọ̀nà nẹ́bì wà húwà tọ̀ríkù lẹ́bì qala Allahu fíhì òun lójú ọ̀nà tọ́nà bá ríkílá ń sọ ń pàdé pé ihdina siratal mustaqim fi wá mojú ọ̀nà tó tọ́ wà húwà lẹ́bì qala fíhì lójú ọ̀nà tọ́nà bá ń sọ wípé wà innaka yukhatibu wa innaka yukhatibu an-nabiyya jùmlá yóò lọ́bẹ̀ wa huwa yukhatibu an-nabiyya sallallahu alaihi wasallam lọ́yẹ kó jẹ́ nígbàtọ́lọ̀ ọba àlékẹ́lá ń bá nabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ bó sì wánú tíràbọ̀ kàrà ọkọ̀ ẹ̀sùn mẹ́kò lè lọ báyìí topographical ẹ̀rọ ni ẹ wa innaka latahdi ila siratin mustaqim ìrẹ́ annabi ló máa àìdáyàtul ah, irshad walwa'af lélè báyìí ìdáyà ká fíyàn mana pẹ̀lú ká sí wà sí fúnyàn kẹtẹ̀bẹ̀ ká fíyàn mana ká sí ká fi se kùngẹ kórójú ọ̀nà ma bákanáà ọlọ́ọ̀bá rí kan pé siratullahi alladhi lahu ma fi samawati wa ma fi al-ardi ala ila Allahi tasirul umur aya yana hakadha qala jalla wa ala fi surati shura hadha tariqullah wa huwa siratullahi alladhi ba'atha Allahu bihi nabiyahu wa khalilahu nabiyyana falwajibu ala jamihi alil ardi ọjọ́ rẹ̀ lórí gbogbo èèyàn tó wà lórí ilẹ̀ àyà kùzú bí hádà tọ̀rí kún ma mú kán mú ojú ọ̀nà yìí ni tí wọ́n ma rìn wà yà stakimu alayhi kọ́ dẹ̀ dúró dédé lórí ẹ̀ wà laysa li sufiyati wọ́n gbọ́dọ̀ mú ojú ọ̀nà míì wá láíláí kódà kọ̀bá jẹ́nà àfikàrù wọn tán ṣe láràárọ̀ wal masa'iyya kọ̀bá jẹ́nà àfikàrù wọn tán ṣe lọ́sọ̀ ní rọ̀lẹ́rọ̀lẹ́ wala fi ghairi dhalika àtàwọn mí tó yàtọ̀ sí wala fi istihdorihim ṣiyúkọ̀hùn inda sọlátihim láà wọ́n ní àbí ká máa rò pé àwọn ṣéwù àwọn ọmọ wá bá wọn nígbà táwọn bá ń kírun gbé àwọn ṣéwù wọn wá sórí ẹ̀mí bíbá kóhùn náà ń kírun fún wọ́n ní wọ́n gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ láà wọ́n ni kúlù hádà múnkarùn gbogbo eléyìí múnkarùn ni láàkín ṣùgbọ́n wọ́n ni wà láàkín ìdáwù kí mati sọ́lá àwọn filavkar àmátaba ti wá gbẹ̀rún dúó àbí tó ń sàfikar yastahdir rabbahu ọlọ́wọ́ bá lọ́yẹ kí a ويكمل صلاته ويكمل عبادته ولا على خير على خير وجهه على خير وجهه yóò sì máa pé ìbádà àti irun rẹ̀ lórí ojú ọ̀nà tó lórí ojú tó dáa jùlọ hasba ma jaa an rasulillahi sallallahu alaihi wasallam níbà mbó sí wá pẹ̀lú látọ̀dà nabi sallallahu alaihi wasallam hadha wal wajibu ó níbi tí mọ̀ ń lọ ní o wọ́n lè lè báyìí ló tọ́ ilé lójọ́ ọ̀nà yẹn wọ́n tún rí pítì nǹkan tí mo ti sọ lẹ́ẹ̀kan yẹn ló jẹ́ kí n fẹ́ débẹ̀ wọ́n ni amma kaunu amma kaunu ba'dil jama'ati tulaqibu nafsaha bi shay'in alamatan laha wọ́n ní àmọ́káwárí àwọn apákan jama ká máa sọ́ra wọn ló kọ nítorí àti fi sàmì fúnra wọn ẹ́ mislu ansori sunna wọ́n sàn dákọ̀ wá ń bí náà ni wọ́n ní gẹ́gẹ́ bí ansori sunna tó wà ní sudan wọ́n láwọn ilé tó wà ní sudan wọn mọ́tí nigeria a fi misra abẹ́lẹ̀ tó wà ní egypt wọn mọ́tí nigeria fala haraja fi dhalika wọ́n ní kò sáburú bí eléyìí o ta ń sọ̀rọ̀ yìí authority inú alámọ̀rí ẹ̀sìn wa fala haraja fi dhalika idha istaqama at-tariq tó jọ̀nà bá ti dúó dédé idha salaku tariqa nabiyyina sallallahu alaihi wasallam tó bá ti lójú ọ̀nà nabi sallallahu alaihi wasallam wastaqamu alaihi tó sì dúó dédé lórí ẹ̀ aw mislu ikhwanil muslimin kódà kò sí tó burú ní kéèyàn máa jẹ́ ikhwanul muslimun orúkọ wọn لا يضر ولا يكون ربايا لكن بشرط ان يستقيموا على طريق محمد صلى الله عليه وسلم اما pẹ̀lú maje mu kan dole lórí ojo Ànábì sallallahu alaihi wasallam ni o eh wa an yaslukuhu kasi ma ri ojo Ànábì wa an yu'azzimuhu kasi ma kan Ànábì le kama kan ojo Ànábì le wa an ya'taqidu anna jami'al muslimina ikhwa anna jami'al kasi ladi so ka gbogbo muslimi tó kù tí ó bá tí ó sínú ẹgbẹ́ wọn ọmọ ìyá wa náà ni wọ́n kan láti sọ́kàn bẹ́ẹ̀ kéde pé ẹni tó bá ti wà ní òjò wa nìkan lọ́mọ ìyá wa òwe bá ti fẹ́ fẹ́ sísà ṣe ẹ̀dàkùn ẹlọgbàdátà wà lọ́tọ̀ dàmírù kí n so wọ́n mọ gbogbo àwọn yòókù wọn náà gẹ́gẹ́ bí ọmọ ìyá min ansori sunna bẹ̀rẹ̀ látọ̀rí àwọn ansori sunna wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn min jama'ati muslimina min ayi makanin gbogbo jama'a musulmi gbogbo bí tó kẹmọ̀kọ́ ma yayi ni wọ́n la yatahazzabun bí ashabihim ẹ̀ ní máa sẹ́lẹ́yà mẹ̀yà pẹ̀lú àwọn èèyàn ti yín pé àwọn ti yín nìkan ni musulmi ẹgbẹ́ yín àwọn nìkan ni ẹ ma nífẹ̀ẹ́ fayu'aduna ghayrahum min al-muslimin ẹ ma wá bá sọ̀tá àwọn tó bá yàtọ̀ sínú àwọn musulmi láà ẹgbọ́rọ̀ sí báyìí bali yajibu an takuna hadhihi al-alqab wọ́n ní ọjọ́ ọ̀rọ̀ èèyàn kí gbogbo àwọ́rúkọ tá ń sọ́ra wà yìí ẹ́ kọjá sí pé an takuna hadhihi al-alqab ghayru mu'affiratin fil ukhuwati islamiyya kọ́ má lápá níbi ìjọba ya islam wa mo fi sọ pé ẹ̀dàkùn sí à ń jẹ́ àǹsọ́rù súnnà bí sọ́ lápá níbi ìbá àwọn jama sọmọ ya níjọ́ tó bá ti lè lápá àdẹ̀lẹ́gbẹ́nu o bọ́ jẹ́ pé ìhùn lọ bá mú wá orí wí àmọ́ kò yíò ọ̀sẹ̀lẹ̀ láàrin wa ọlọ́run sí níjọ́ ṣẹlẹ̀ kí tọ́lọ̀ ọba àdékílò tàbí tẹ́rígbà sọ èyí ò sọ wípé àwọn jẹ̀mọ́ tí ń bẹ láwọn bòmínà tán sọ́ra káníwà sí kápẹ̀ wà kámà lọ alọ́ àbáàrí lọ kódà bọ́pọ̀ wá láti wò kódà bọ́pọ̀ wá láti ògbó mọ̀sán àbí ẹ̀kọ́ ni àwọ̀ láàfà kan pé ta gbogbo àbájí bá ní lọ kò yí bá ní sí tó bá yẹ pẹ́ tí ẹ̀tọ́ ma kí ó bá wà ń bẹ̀ <laughs> ah, ní ìsìtàṣì àgbà ní kékeré so ààrẹ nìkan tá a dáyà sọ́tọ̀ gbogbo wọn àfà wa ni wọn àbí ẹ̀kọ́ ni ọmọ kí wọn láti jẹ́ kọ́lọ̀bà lè gẹ́kọ́ mo rí pé ọjọ́ ti ń amma wọ́n atharot tó bá yẹ pé orúkọ ìbá tí wá ń lè ńlapa níbi ìjọmọ̀ ìyá wa

èyí ò tẹ́lẹ́gbẹ́ báhùn ẹ̀mọ̀ pé ẹ̀mọ̀ pé kọ́ìdà ìkwáni ni nata'awanu fi mattafaqna alayhi wa ya'dhuru ba'duna ba'dan fi makhtalafna fi ẹfún kálukú lẹ̀ sẹ́rí gbogbo tàjọ papọ̀ lórí ẹ̀yẹn afẹ́gbàjọba àbí ẹja ma ṣiṣẹ́ tọ̀ gbogbo bí tó ń kálukú sí japa sí súnfí nìwọ́ ẹfílẹ̀ ẹjọ́ ma bá ti ẹ̀ lọ èmi èmìnà ń bá ti èmìnà lọ ń kálukú ẹja ń bá ti wá lọ ẹjá ma ṣiṣẹ́ pé ẹjá lọ gbàjọba ìjọba lọ́kọ̀ gbẹ́kọ̀ wà sọ́dẹ̀ ajẹ́ kìjọba náà ní gbàjọba píyàn bá baa gbàjọba àárín bọ́nà bí sallallahu alaihi wasallam sí rìn ní kò yíbá ní sí yìí ọ̀tọ́pìkì ìgbà ni ọ̀rọ̀ bẹ́yẹn sí ma ń gbàjọba now eléyìí báyìí wọ́n ní kọ́wádìí pé àmọ́ bínú torí pé mi kan yóò sínú ẹgbẹ́ wa bínú ma yọrù sí pé good brother ni brother tó ti

wàláì e, o gúdù mọ́nu o gúdù mọ́ o lè lè báyìí wàláì ẹlẹ́gbẹ́ ni kódà kí yẹmọ́ sọ́ra yẹn lókọ àfáwà ibn Mas'ud radiyallahu anhu kí mẹ́gbàgbé ìgbà tí àfáwà ibn Mas'ud tán sára yìí nípa tán pè ní jama'a ó ní aljama'atu man kana alhaqqu ma'ahu walau kana fardan in tán pè ní aljama'a ó ní gbogbo ẹnikẹ́ni tó dodo bá wà pẹ̀lú ẹ̀kọ́ bá jẹ́ nìkan ṣoṣo jama'a nìyẹn ní wọ́n fi ṣe kọ́ pé àwọn anẹ́bì Ibrahim nìkan ni wúmọ́ ọlọ́wọ́n bá pa anẹ́bì Ibrahim nìkan ni wúmọ́ nígbàtọ́pọ̀ nìkan náà ló wà lórí òdodo àwọn anẹ́bì ọlọ́wọ́n bá àwọn nìkan ni wúmọ́ síwájú ká tó máa rẹ́ lómi gba Islam pẹ̀lú wọn kò tí yé báyìí nìsìn èyàn lè jẹ́ èyàn kan kọjọ ó sì lè jẹ́ èyàn kan kọjá ẹlẹ́gbẹ́ kó lè má sọ́rọ̀ ìlú kọ tí fíkọ̀ ìbá ti ń bẹ fún ọ ọmọ bínú tọba ti ríyàn tí wá ọmọ jọnú sí èyàn tí bá ti wá mọ̀ háùtọ́ rẹ̀ ọmọ ẹ̀ onírújú ni kò ní kan ṣe kí ló dé tí òbí ní kan ṣe yóò máa tẹ̀ <laughs> yóò máa tẹ̀ ẹ gbọ́rú Yorùbá yẹn rí <laughs> wàláì èmi ò rírò àgbákò bá orí láyé ẹ́ ma fọwọ́ sí jẹun ma nígbàtí ń lọ ma lo síbí yọ́ ma wàláì ọlọ́run làwá kóòmì ẹgbẹ́ burúkú ẹ mọ́ wò pé ma ni àìmẹ́yẹ tí èyàn takò tó sì wà nú ẹ̀ tó sì wà lára rẹ̀ kò yí bá ní sin ẹnìkan ò ní bọ́ takò lè dá gbogbo aláàmà takò lè bẹ́ẹ̀ náà mo lè ń bẹ́ẹ̀ náà tàn takò lè kódà tó bá ń mólè tó bá ń sun tán nà àwọn mólè gan ní ọ̀nà olè jù ni kò sẹ́ni tí ó bọ́ tán tí ò ní sọ pé sí náà dá so túnmọ̀ wa tán tí tọ́yẹ́ pé sí náà ti di agbádá táwọn ń wọ̀ tọ́yẹ́ pé ó ti di àrùn tí wọ́n lọ rin bí báyìí Eh, tàní ó ṣe wà sí tí ó zina dánú wọn a máa ibi táwà zina èyàn sí mọ́ kù sí ibi zina láyé ibi kàbá so èyàn sọ pé zina ọ̀dá kò zina in takẹ lẹ́gbẹ́ kódà ń pẹlẹ́gbẹ́ kéfèrí ìyàn túnmọ̀ ìgbékèé sẹ lẹ́gbẹ́ kódà bí sí ń pẹlẹ́gbẹ́ kéfèrí wọn ẹgbẹ́ kan tó lòun náà báwọn náà ìròrí burúkú kan tó nìyẹn tó yapa sí ìròrí kò yí báyìí nísìn so ní parí ọ̀rọ̀ fatuwa sheikh iná ma fi parí inṣáàlá wọ́n ni wàlàukánu ahlal imani wa takwa kódà kò bá jẹ́ sí pé ẹni tí ń takò yí ẹni tí ń bínú ẹ̀ kò bá jẹ́ ẹni tó ní imani tó ní takwa tí ó bá ti sínú ẹgbẹ́ wọn báyìí kò ní láìkẹ́ yóò ma bínú sí ni hadha munkarun hadha la yajuz sheikh ni munkarun lele ile yóò tọ́ hadha tafarrukun fi din yìí fún ẹ̀sì káyẹlẹyẹlẹ nìyẹn ẹ̀ríkẹ́ mo tí ní tọ́fí ma ń takò tàfàrùkù ní ẹ torí pé ẹ̀tín pẹ́ǹsìn káyẹlẹ̀yẹlẹ ẹ̀tín pẹ́ǹtùká tí ń ṣẹlẹ̀ wallahu yaqulu subhana wa atasimu bi hablillahi jami'an ولا تفرقوا فإذا كان التلقيب بأنصار السنة وبالإخوان المسلمين أو بكذا أو, أو بكذا يؤثر في الأخوة الإيمانية tó bá ibé ká pèrà wa ní àǹsọ́rù súnà bí ìkwọ́n musulmi yóò ma lápá níbi ìjọmọ̀ ya musulmi wa tààfin ní bára wa sí dáadáa yu'athiru fi at-ta'awun ala al-birri wa taqwa yóò ma lápá níbi àyìnrẹ́ lọ́wọ́ lórí dáadáa àti pàyọ lọ́ọ̀bá hadha la yajuz wọ́n lè yọ́tọ̀ أخوة في الله يتعاونون على البر والتقوى يتناصحون مهما تناوعت ألقابهم آه أهم قال يقوى بباي المهم àbí kọjá pé àhámù in tó dájú òun náà pé kọjẹ́ ìhúwà fìlá kama bára wa sọ̀rẹ́ kama bára wa sọmọ yàrí torí tọ́lọ́ ọba yàtà àwọn nínú lẹ́lẹ́bìnrin wà taqwa kama ara wa lọ́wọ́ lórí dáadáa àti àti àti payọlọ́ ọba wàyàtàna sọ̀hún àmà wàyàtàna sọ̀hún kádẹ̀ máa ṣe wá sí fọ́ra wa lórí ẹ̀ ọmọ ìyá làwọn èèyàn máa jẹ́ hum ikhwatun ọmọ ìyanu ọmọ jẹ́ fìlá nínú ẹ̀sìn ọlọ́wọ́ ba yàtà àwà núnà albirri wa takwa wọ́n ma ra wọn lọ́wọ́ lórí dáadáa àti páyọ̀ lọ́wọ́ ba wà yàtà na sahun wọ́n dẹ̀ ma ṣe na sí àfúnra wọn máa ma tàná wà alkọ́ọ̀bùhùn dọ̀míru ló jẹ́ kí n mọ̀ pé máa sọmọ̀ ya wà

yíwàlúnà aléhì ọ̀yọ̀ àdúnà aléhì àmọ́ tó bá mú kọ fúnra wọn tó wáyé pé èèyàn fi ń bára wọn sọ̀rọ̀ fi ń bára wọn sọ̀tá wà yàtẹ̀bìrú na mẹ́ndẹ́kọ̀lá fíhì huwa wà líyìhùn ẹn tó bá جزاكم الله خيرا اللهم صل وسلم على لا اله الا الله ولا حول ولا قوه الا بالله العلي العظيم adúpẹ́ fún gbogbo wa sí fún àtò sùúrù tí a ní láti gbọ́ ọ̀rọ̀ wà ní ìgbìmọ̀ tí wọ́n bá wá sọ àti mọ̀ọ́dún tí wọ́n bá rìn lẹ́nà nípa aláàmàlẹ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jama àti ìfẹ́rọ̀kù ètò tó wà láàrin méjèèjì àlìjàmá àkúwà ìfẹ́rọ̀kù ìyà tó wà láàrin méjèèjì ẹ má bínú tọ́lọ́ lọ́rùn ìsìláwò tó ń bẹ̀ fi ẹgbẹ́ ṣe tààlì kékeré kan tó bá ẹgbẹ́ gbàmí láyé nígbà tí ọ̀rọ̀ yìí jẹ jáde ẹni tó fi lọ bínú àwọn ìfọwà mo ní tí a bá tiẹ̀ tí a bá sọ ọ̀rọ̀ yìí fún yín tó kàn gbé gbólóyè jáde wọ́n báyìí èyí ṣe wáyà kan náà bá kẹrin mi rògbáyà ẹni sásùn káàgbé àdísìn tí ọlọ́run bá lè tẹ́lá ní àwọn òbí láì ní ṣètò ọ̀nà òjì ọlọ́run mo ní àyà yìí ọlọ́run bá kó wá sí ìjọba bẹ́ẹ̀ ó sì kọ ìgbà ṣe tó rọ́pò wá nínú àyà yìí kan náà àyà kan péré ọlọ́run sọ pé wà á tẹ́sí mú bí hákì láì jẹ̀míà gbogbo yẹn dé ogun ọlọ́run bá mú ní jàmá ní jàmá mo ní ọkọ̀ wọ́n wá wà látàfà rọ́pò ẹgbẹ́ sì fi rọ́pò ẹ̀nà kùsí àti gẹ́tẹ̀ báyìí ọlọ́run kùwá sí pé hábìlì láì yẹn tábà wo tẹ̀síìrò rẹ̀ ó dáwọn àlùfàṣírò ó lè tún pé ẹjẹ́ okun ọlọ́wọ́ bá kí máa mẹ́rin ó lè tún pé ẹjẹ́ àwò tẹ̀fsí rẹ̀ ó wà lábẹ́ mẹ́rin tó yàbọ̀ láyé ní tí sáàtúkà kí ìjọba dé nìsí ẹjẹ́ àlọ́wọ́ ẹjẹ́ okun àlọ́wọ́ tẹ̀fsí rẹ̀ ní tó kó sínú pọ̀ gan so jama ẹgbẹ́ tí ọkà tí jama wa níbi jama wa náà kò tí sọ̀yẹ̀dẹ́lẹ́gbẹ́ tí tí ń bẹ́nu ọkàn yìí tó bá jẹ́ pé bákan kan náà ni tẹ́kùn lórí àkídà àwọn sálàmù sọ́ọ́lẹ̀ náà ni àkídà yìí lórí ẹ̀lẹ́gbẹ́jọ́ wa kò tí sọ̀yẹ̀dẹ́lẹ́gbẹ́ ìgbàjẹ́ tó dẹ̀lẹ́gbẹ̀rẹ̀ bá tó ní kíní ẹ̀bá tó di fẹ́rọ tó di pé ẹ ti ní mọ́ní hajj pé bá wà sí máa ṣe nǹkan ti wáyé ọ̀nà táwọn bá ṣe dáwà yìí tó bá ti fẹ́ ṣe dáwà tó bá ti àtọ̀sọ́nà tí wọ́n bá ṣe wọ́n ti mọ̀ pàkíyèsí ẹ̀ wa ìgbà yẹn lẹ́ ti ń di ẹlẹ́gbẹ̀ mo wá ń fà pẹ̀jú ìmọ̀ sọ ìkánà àyíká tó wọ́n fún alápẹ̀jú ìmọ̀ ní ìkánà àwọn sáàzù wa ọ wà lẹ́kọ̀ọ́ àwọn akọ̀wé ní sáàzù ọ̀rọ̀ balẹ̀ àwọn akọ̀tẹ́rà kan pẹ̀tẹ́rà ní àlìfẹ́sìbíyà ẹ̀lọ́rọ̀ bá ní kọ́ lágbàdá àti mẹ́tẹ̀rà ìwọ̀n tíra ìtò ní báyìí àlẹ́kìtìríyà fún àbúrò báyìí lọ́kọ̀ tíra ìlú mo ní wájú kọ́ wájú sáfùjọ kan wá ń ṣàlàyé pàtàkì pẹ̀lú kan wá ń sọ ìyàtọ̀ tó wà láàrin jama àti fúrọ́ afọ́wọ́n sọ fún wa pé àwọn lọ ọdún márùn láàrin àwọn jama tẹ̀lú ọdún márùn lẹ́yìn bàtà wọn ni o àwọn wá òkè àwọn ti kéwú ìdílárúbá ti wà nílẹ̀ gbogbo ẹ ti yí àwọn ṣe káwọn jọ káwọn bẹ̀rẹ̀ dáwà tàwọn káwọn sí wà sí lọ káwọn kan wà mọ́sáàsì àbí káwọn wo àwọn kan náà ẹgbẹ́ kan tó ti ló kọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn lọ jọ ìní wọn nígbàjẹ́ pé kí ó ti wà lára àwọn táwọn bá débẹ̀ àwọn ìdíwẹ̀ ṣe gẹ́sì báwọn àwọn àwọn ọgbẹ́ káwọn lọ jọ ìní jẹmọ́ kan náà àwọn lọ jọ ìní àwọn kan ibi kan mẹ́fà yọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá wọn dáàrin wọn ọdún alákọ̀ọ́kọ́ àwọn sì ń bá wọn ṣe àwọn stọ́ọ̀dì wọn ṣe gẹ́sì báyìí àwọn ọmọ bá ṣe ń ṣe dáwà àwọn tó ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ àti tó jọ láìlá ìlà àti tó jọ láìlá ìlà gbogbo ẹ̀ láìlá ìlàlá mú sí tú ọ̀rọ̀ ẹni aláwọ̀ṣá wọ́n lókè ní ọdún kejì a ní wọ́n ti fúra mọ̀ pé àfàrà kéèké wà lára wọn dáadáa àmọ́ wò tí ìmọ̀ ti àwọn pé káà máa sọ̀rọ̀ dáadáa pé àwọn náà ń ṣọ́ àwọn báwọn náà ṣe ṣe báwọn àwọn aṣàlá igẹ́ gbogbo àkídà àwọn kò rẹ̀ nípa olùgbò jáde yẹn àwọn olùwọ́lú ẹ̀ nínú ẹ lọ títí bọ̀tà àwọn wọ́lú pé mọ́nájú sára kò tí kò rọ̀ ní àwọn sàlàyé báyìí aláǹfà ìgbóra máa sọ pé àwọn ìpé tẹ́lí pẹ́sí tí wà sí kìí wà ní pàṣàlàyé ẹ ma sọ̀rọ̀ ní ẹ̀sìn tó pé láàílá ìlàlá ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní láàílá ìlàlá bẹ́ bí o sì mẹ́sọ́ àti ìnù kéèsì pé ẹ̀kọ́ ma túláwà pé nínú lóga ìrìnkìrìkà báyìí kọ́ ọ̀sẹ̀ ṣe àti ní pọ́ìntì àti ní 6 pọ́ìntì àti ní pọ́ìntì sàlàyé bẹ́ẹ̀ ló sọ́wọ́ tẹ́gbẹ́ afẹ́gbà táwọn kó láàrin àwọn ìyẹn táwọn olórúmọ̀ táwọn ìjà abẹ́rẹ́ yìí kò fẹ́ dáadáa fún sáà àwọn tó láàrin àwọn tẹ́ẹ̀tì náà àwọn tó lóòótọ́ tó olórúmọ̀ àwọn ìyẹn tẹ́ẹ̀tì náà páàkì kẹ́lẹ̀ ni àwọn náà ti ní mẹ́nájú kí báyìí ṣe dáwà tó pé ẹni tí ó mọ kí yóò bọ́ tàbí sọmọ síwá síwá wọn tó pé tọ́rọ tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ yóò ní káwọn lọ rí àwọn àdé òun gbẹ́gbẹ́ onídà bẹ́ẹ̀ tó yẹn ń pè ní tí wọ́n kọ̀ àwọn tó ti ní pé báyìí láṣẹ ń ṣe nǹkan tẹ́ bá ti gbé wájú wájú àti ìtàmà wọn ó dà nù nígbà lọ́wọ́ àmọ́ jàmáà àwùjọ ló dà wá pọ̀ kìí sàwàdà lọ sára wá nulé oníkàlùkù jáde wá ní wọ́n mọ́sálásí wá kírun wọ́n mọ́sálásí wá kírun àwọn sọ pé ọlọ́run sọ ànábì sọ pẹ̀lú àgbẹ́lẹ̀ àgbẹ́yàwó sára irúgbẹ̀yà àti ìdìfẹ́rọ́kùn náà bá ti ní pé àtúnfà kan yọ nínú ìtùkọ́lù tiwa tó wá ní pé báyìí láti gbọdọ̀ máa ṣe báwa sí máa ń ṣe mọ́sálásí ti wá rí lẹ́yìn bàbẹ́ pé ẹ̀sìn Islam náà ti láwọn mùtìláàtì ó ti láwọn àdáàkì ó ti láwọn ṣùrùtù ó ti ní àrkánu dáwà ó ti ní bá ṣe ṣe dáwà kí wọ́n tó wá gbé àrkánu méjì dìde nínú ìsìláàmù yẹn ipá ìlú oṣù mẹ́ṣin kẹrẹ ó kálàfà mẹ́rin ìjọ ìsìláàmù so ẹ̀dá pẹ̀lú ṣe pàtàkì ẹjá jẹ́ jami'a wà látàfàwọ́ ọ̀rọ̀ kọ́ ṣùgbọ́n lẹ́wọ̀ àwọn ìbéèrè tó wà bí ẹ̀rá kò ṣeé ṣe ká lè dáhùn ọba tọ́lọ́ba ní ká ó sáàsù lọ́ba tí ọlọ́ba ní káyìí bá adam gbogbo ẹ̀ ní ìṣàlọ́ tí ó bá rọ́bà lẹ́yìn bá tọ́lọ́ba ní káyìí dam kẹ́ tọ́lọ́ba ní káyìí bèèrè dam kó má bèèrè tí wà tó tọ́lọ́ba ìbéèrè aláwọ̀ sọ wọ́n bèèrè pé kí ni jẹ́ àlè ìjìmá òpin bá tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ sọ pé ìjìmá ìjìmá ìjìmá pé kí ni kí ni túmọ̀ gbólóhùn yẹn àti pé kí ni tí sáà bá sọ pé ìjìmá kí ni wọ́n fẹ́ ká gbọ́ yín nínú ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì ká máa ṣe méjì méjì lásìkò wọ́n ń ṣe mam ahmad torípé a máa ń gbọ́ tàbí mọ́ sọ imam ahmad bin hanbal pé imam ahal sunna wal jamaa iṣẹ́ àwọn aládàálẹ̀ nàbí kí ló dé tàbí ṣe àfi ti sunna lọ bá imam ahmad ibn hanbal rahimahullahu ta'ala na so ah, alhamdulillah so wájú pẹ́ lọ́dọ̀ imam pẹ̀lú ah, àfikún tí wọ́n ṣe wọ́n síwájú kí tó dáwọn ah, lecture yìí tó bá tó di ìgbà mí bẹ́rẹ̀ lecture ló ti sú yìí tó tẹba tó pẹ̀lú níwá ẹ̀dí kún wọ́n tẹ̀síwájú lórí ibi tí a bá dé yìí because wallahi ilé ìta ẹ̀rẹ̀ ṣe yìí introduction lásán ni wallahi introduction lásán ni ẹni sọ pọ́rọ̀ yẹ kẹnu gan introduction lásán ni àti ẹ̀tí bẹ̀rẹ̀ sí ma gbé àwọn ayáwò lóríṣiríṣi ayà tẹ́mọ́ àwọn àbẹ̀ oríṣiríṣi àwọn ayà míì wà kódà àwọn ayà yìí àwọn tí wọ́n ń kà fárọ̀ ni wọ́n àwọn àsìgbọ́ wọn bẹ̀ bẹ́sẹ̀ ń ṣe òun ó lò fún pé so ti rí ọlọ́wọ́ alékẹ́lá wa kanu shi'a kullu hizbin bima ladayhim farihun ọlọ́wọ́ bá ní okùn ẹni mushrikun wàláì ìtúkéwútukútù ni gbogbo àwọn nǹkan báyìí so gbogbo ẹ̀ wátá ọ̀rọ̀ sí pọ̀ lórí ẹ̀ gan so nítorí ẹ̀ so and mo dẹ̀ rí pé wàláì in ti ń dàmú súnnà láwùjọ wa nìyẹn àwọn èèyàn láwọn ṣe súnnà ni ìròrí ẹlẹ́gbẹ́ òkú olórí ẹ̀ tí ọ̀nà sáà máa ìròrí ẹlẹ́gbẹ́ kò kú olórí so bá nìsí tàbá rí èyàn kan tó ṣe tí ò dá láàrin wa tàbá takò tàà ṣe wà sí takò ẹ̀rítà àwọn ọmọ lọlẹ́gbẹ́ àfáàyẹ jẹ̀ tí wá láyá jù gan ń takò professor ẹ̀tí ọ̀nà sáà máa ń sì tí professor bá professor wọ́n yẹ gẹ̀rẹ́ bí báyìí kò sí kankan kẹjẹ́ professor kò fẹ́ jẹ́ kí àwọn èèyàn gbé àgbọ́yé tí ò dá lọ nítorí personality

so àwọn ẹlẹ́gbẹ́ yìí náà dẹ̀ ni wọ́n ń da súnà rú máwọn ẹ̀lójú wọ́n jẹ́ káwọn èèyàn mọ́ ní súnà tó rí pàwọn náà wọ́n dárò gbà sí wọ́n ń gé sókòtò tó rí bá ní sí àwọn arẹ́lómi olóhun fẹ́ súnà ọwọ́ wọn ní bọ́ kanda káwọn èèyàn máa ń gidi kan máa ń tán pè lẹ́gbẹ́ so à ń gbà wá níyànjú àwọn míì tàbá tún lásẹ̀ sáwọn àyè míì náà ẹ̀dàkùn kódà tó bá yẹ pé àǹfààní bá wà láti serú nǹkan báyìí ní sẹmínà tó yẹ báyìí so ó jí orí gan so mọ́ fi yẹn pè wá sí àkíyèsí ẹlẹ́ẹ̀kejì mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní èyàn lè jẹ́ oní èyàn lè jẹ́ mùsùlùmí tí ò ní jó ní súnnà eléba àwọn èyàn máa àwọn àwọn tí wọ́n jẹ́ kọ̀wárì jì láwùjọ wọn máa ń ní wọ́n máa ń lú fàrú jíjọ́ mẹ́ pé ààbò ah, èyàn lè jẹ́ mùsùlùmí tí ò ní jó ní súnnà Imamul Barbahari sọ pé ẹ́ wọ́n sọ wípé asúnnàtò ilam annal islam hiya sunna annal islam huwa sunna wa anna sunnata hiya al islam wa la yaqumu ahaduhuma illa bil wa la yaqumu ahaduhuma illa bil akhar ìtukùtù kéwú ni so ibá rí sí so ọ̀tọ̀ ní gajima mọ̀lù bárbà harí wí ọ̀tọ̀ ní katantu gbogbo afásúnà nígbà yí pé ìyẹn lè jẹ́ mọ̀tẹ́dì tí ó sì jẹ́ mùsùlùmí ebi tá ń fà náà nìyẹn pẹ́kẹ́ gbogbo fídà lóní lọ́sọ̀rọ̀ ìdí kèfèrí so a jẹ́ pé alìmọ̀tẹ́dì ilmùsùlùmù bẹ alìmọ̀tẹ́dì ihu alìkáfírù bẹ Oni tó bá jẹ́ mùsùlùmí tí ó bá jẹ́ mùsùlùmí pè ní súnni ni so ibá ní sí so ẹ má jẹ́ kan kóru ju wa lórí yẹn so nídàhùn sí ìbéèrè méjèèjì ìbéèrè lákọ́kọ́ so wípé àdákọ̀ ìjìmáà ìjìmáà kí náà pè ní ìjìmáà tàbá fẹ́ tú ní kéwú bọ̀rọ̀ gidi a ní ìjìmáà ìwò ní ìpanupọ̀ ìpanupọ̀ àwọn àfà ìyẹ́ lè máa rò pé ìpanupọ̀ àwọn àfà àfà àti wọ́n gbá àfà àti wá takò kéèsà àfà àti iná ń wí ìtìfákú mujtahidil umma tẹ́bá lọ́wọ́ ìjìmáà lọ́dọ̀ àwọn wọ́n ní ìpanúpọ̀ gbogbo àwọn àfá tí wọ́n jẹ́pọ̀ ìjìhàd nínú al'umma kò yí bá ní sí ala amúrin min omoridi lórí alamari kanú alamari ẹ̀sìn sọ̀fáfá rẹ̀ ti jáde kú mẹ́bàun ẹ̀hẹ́ tọ́jú àfá rẹ̀ tó disqualify àfá rẹ̀ nù ìtìfákù mujtahidil umma kárí àwọn tí wọ́n dépò àfá àgbàdógóngó nínú àlùwúmà tí ó bá wá panupọ̀ lórí àlámọ̀rí kan táàrẹ́ nìkankan tó yapa lórí ẹ̀ ìjìmáwù náà ń pè báyìí kò yí báyìí nísìnyí ìjìmáwù wá bẹ̀rẹ̀ látorí àwọn sọ̀hábà kan parí sórí wọn gbogbo ẹnikẹ́ni tó wá pé ni ìjìmá kò lẹ́rí wallahi kò sí àyà kan kò sáàdì kan tó sọ ni pé la tajtami'u ummati ala dalala àlùwúmà mi ò ní ṣe ìjìmáwù kí nǹkan yẹn wá jánu tẹ́ bá ti rí ìjìmá òdodo ni ní al-Imam Ibn Taymiyyah sọ pé al-ijma'u ma'sumun ìjìmáwò lè rọ́ǹgì láyé torípa náà bèèrè la tajtabi'u ummati ala ad-dalala ẹ̀ lérí ìjìmáwò lè wùmà ní kọwàá jẹ́ pé ànù ní ìjìmáwò ẹwà jẹ́ ní jẹ́ èyí tí ìjìmá wò fi parí sórí àwọn sọ̀hábà ní tàbá sọ pé ìjìmá ìtàn pè ní ìjìmá ìrìn yẹ ìpanúpọ̀ àwọn àfá tí wọ́n jẹ́ ògúnná gbóngbò dátọ́ lẹ́nu gbínú mà nínú àlúmà ní tàbá panúpọ̀ lórí iná pè ní ìjìmá tẹ́nìkàkọ̀ yapa ó ti bá nìsìn now ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sẹ́ Imam Ahmed lọ dá manhajú ahli sunna wal jama'a lẹ́ tó pé a mọ́ ń gbọ́ sọmọ́ pé Imam Ahmed ní imamu ahli sunna kí sí Imam Ahmed lọ dá manhajú ilẹ̀ manhajù tó ti ń bọ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ni anábì gangan ló dá manhajù ilẹ̀ so ibá nísìn anábì ló dẹ̀ pèpè sí ló dẹ̀ fi àwọn sọ̀hábà ló fi wọ́n kalẹ̀ lé lórí so ibá nísìn yìí ṣe bá rí àwọn àfáà tán wọ́n tẹ̀lé wọn tán tẹ̀lé wọn orí ojú ọ̀nà yẹn làwọn náà rìn náà ń pèpè sí orí ojú ọ̀nà yẹn náà ni wọ́n rí Imam Ahmed náà lé lórí Imam Ahmed ní kèésà wọn wọ́n dálẹ̀ wọ́n bá ń lẹ̀ kò ibá nísìn yìí pé bí ṣe ń bọ̀ bí Se ń bọ̀ bí ṣe ń bọ̀ nìyẹn ṣe wá rí nǹkan tó fàtọ́ fún pé imam ahmed ni imam ahli sunna àpọ́nlé ni nítorí pé imam ahmed rí wàhálà gan wọ́n jìyà lórí ọ̀rọ̀ bí sunna yìí se ṣe dọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wáyìí kí ló fà lásìkò imam ahmed sunna yóò bá ti dín tá àgbàgbé àmọ́ nítorí pé ọlọ́run ọba lékẹlá ẹ̀sìn ọlọ́run ọba ò lè parun lórí ilẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba ò lè parun lórí ilẹ̀ àmáwọn kan ọlọ́run ọba ọmọ fi ta rẹ̀ àwọn tábánà bá fi takókò rẹ̀ wọ́n ma ní orí yìí pé ẹ̀tí ọ̀nàtàn aburú ò lè tán lórílẹ̀ àwọn kan lọ́wọ́ ma fi yé nítorí bá aburú ilẹ̀ kò ní wá lè àwọn ni ẹni tọ́nà bá fi yé glory wípé òun náà bá lò fún dábì Imam Ahmad súnà bá ti di tí àwọn èèyàn ti gbàgbé nítorí pé ń gbà yẹn man àkídà jahmiya ni ó ń fán káàkiri tó gbajúmọ̀ tí ó ń prevail láwùjọ Imam Ahmad nìkan ló dúró lórí súnnà ń gbà yẹn wọ́n jíyà wọ́n wẹ́wọ̀n wọ́n ṣe wàhálà lórí wípé kí Imam Ahmad kan lè yí gbólò wọn padà sí gbólò jàmíyà kí gbogbo ayé sì di jàmíyà pátápátá tó ní pàwọn èèyàn expect pé nǹkan tí Imam Ahmad bá ti sọ o Imam Ahmad wá wò pé é ipò tí mo wà yí lágbára bí n bá fi lè sọ wípé mo sọ bẹ́ẹ̀ tí mo rò pé kò rí lẹ́nu ọkàn mi àwọn èèyàn ní bá mi dọ́kàn mi wọ́n ní sọ pé kò rí lẹ́nu ọkàn mọ́ mamadu wọ́n dẹni tí ó sọnù mamadu wá ni wọ́n bá lógbà so yíba ní sí alwáfíkú almutawakilu almu'tasim àti alkìlẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹrin mo ti gbàgbé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹni ẹlẹ́kẹrin ló padà wá yọ ń kù lẹ́wọ̀n tó padà nàṣọ́rọ̀ tó padà ṣèrànlọ́wọ́ fún wọn ló fi wá di pé ìgbà yẹn dídú wọn lórí súnà òun lọ́wọ́ fàtí súnà padà wá fi tàká nítorí ẹ̀nà fi ń pè wọn ní ìmáàmù ahli súnà pèsè kí bọ́yá nítorí pé àwọn ọdá manhajj ahli súnà lẹ̀ ọlọ́wọ́dà ó ẹlẹ́kejì àwọn ní kẹwàá aṣàlàyé àyàpé iná lórí ìfọ́rọ̀ tó dínà ọ̀ká ṣe àyà pé àyà ìpé kí ni àyà ìpé sí kí ni lọ́gbọ́n àyà ìkí wọ́n sọ wọ́n ní sọ̀rọ̀ rùn fún ẹ̀ láti dádúó láì ní bá ẹni kaka ṣe àìbẹ̀kọ́ ni tó tóun nìkan ó sì mọ́ dá ṣe súnnà tí ẹ̀ ó rọrùn àmọ́lọ́hun ní jẹ́ kí àsìkò yẹn bá wà láyé àsìkò yẹn ni Hudhayfa ti béèrè lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam kìí ṣe irú àsìkò ilé yọ́n lọ́hun dáṣe súnà ẹ̀dàkùn gbà tí wọ́n bá ní kí wọ́n nìkan dáṣe súnà sí àwọn jàmáà sọ́rù súnà tó wà ń bí wọ́n ṣe súnà má tó lè darapọ̀ mọ́ wọn kí ní máa ń fà tí yẹmọ́ fi ń dáṣe súnà ní lórí ilẹ̀ tó wà tí Islam aláburú ni wọ́n wá yẹra fún ọmọ ìjẹkan kó bá ìwọ nìkan lọ dádúó mo rò pọ́lọ̀ ọba àlékẹ́láhùn tí ìjẹ́kálù mọ̀ burú débẹ̀ yẹn condition tí yẹn fi lè dá sínú

tẹ́ẹ̀mà bá ṣe tẹ́jọ mọ́ ṣe súnnà ni kò yí bá ní sí so àdíkò tí irú ẹ lè ṣẹlẹ̀ ọlọ́run mẹ́jọ bá wà láyé ìfẹ́fà ti bèèrè wallahu a'lam náà mẹ́lẹ̀ kejì wọ́n ní áyà innal ladhina farraqu dinahum wa fi shay' ọlọ́wọ́ bá ní innal ladhina farraqu dinahum dájúdájú àwọn tó wọ́n fẹ́ ẹ̀sìn wọn káyẹ́lẹ̀yẹlẹ́ àwọn yahudi àti nasọ́rọ̀ ni àtàwọn mushrikun àwọn ẹlẹ́bọ wa kanu shiya'a tí ó ń kálukú wọn wà níjọ níjọ lasta minhum fi shay ìrà àyà yìí àgbọ́ yíyẹ̀ ni pé ọlọ́run ọba ìlékẹ́lá ń kọ̀ fún wa ká má fúnra wa ká nínú ẹ̀sìn kó ń kálukú mọ̀ mọ̀ dá ti ẹ̀ṣẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ká má wá sọ wípé àwọn òǹkálukú ń dá ti ẹ̀ṣẹ̀ láì ní bá ẹnìkejì ẹ̀ lò gẹ́bí ọmọ ẹ̀yà ilé ìta sọ wípé gbogbo tó bá ti ní sí pé a bá ń fúnra wa ká wípé lágbájá yìí à ní ma bá ṣe torí pé kìí sára tiwa àwọn ẹnìkan náà kóra wọn jọ wọn ni kẹkẹrẹ tí ọba ti lè mọ tẹ̀lé mẹ́jẹ̀mú tiwa à ní bá ṣe àwọn fúnra wa ká síyà àn kó ń kálukú wà níjọ níjọ ìlọlọ́wọ́ bá ń sọ kìí ṣe wípé gbogbo apátápátá a wà ní ìjọ níjọ àmọ́ gbogbo apátá ẹyọ kan náà ni wá ọkàn wa papọ̀ àkídà wa papọ̀ akàn kóra wájọ ládùúgbò ládùúgbò ní pé á ah, ẹ̀yà àdúgbò tí yíò jẹ̀mọ́ báyìí ni ẹ̀yin jẹ́ orúkọ àdúgbò tí ilẹ̀ lẹ́yìn ẹ̀yin lẹ́yìn ṣe kíní àwọn ti bí náà àmọ́ nígbà tí nǹkan bá pa wá papọ̀ àjọ ń ṣe papọ̀ torí pé àgbọ́yé kan là ń lò tí ó bá ní sí yìí so kauniyan ní títí dídámínì tàdámínì tẹ̀dá àwà ṣíyàn àwà lẹ́yẹn kọ̀ọ̀kan ṣùgbọ́n ní àgbọ́yé àti ní manhaj jẹ́ kíni àpapọ̀ òun kọ́ láyà kùránì wí ìyapa rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú ìyapa àkídà ìyapa tọkàn ìyapa wípé ń kálukú kámọ́ sẹlẹ́yà mẹ́yà oníjọmọ̀jọ lọ́nà ọba àlekẹ́ ní kámọ́ ṣe ṣe bá ní sí so wọ́n tí bá ti ń sallallahu alaihi wasallam nínú àwọn àyà tí ó ń kọ̀ fún wa nípa kámọ́sí so yíba ní sí so wallahu a'lam wọ́n ti gbogbo bídí àdáyé kú fún ẹ̀tẹ́ ni ẹni yí bẹ̀rẹ̀ wípé kí ní german hajj mùsùlùmí pẹ̀tù ṣàlàyé yẹn níbi wá sí tẹ́ẹ̀ sọ̀rọ̀ láwọn tó ń dá àwọn òṣù alákọ̀ọ́ tí kúrò bí ẹni kò fún wa ní bídí àwọn ẹni anikẹ́lì màmá ní hajj bí káàkiri sọ ní yorùbá tó bá gbogbo tẹ́ yé oníbìdí gbà ní èrò ní ẹ̀yìn àdúgbò láti ní ká sọ́dún fatiha lẹ́yìn ìmáàmù ẹni tó bá gbé wá gbà pé sọ́dún fatiha gbọ́dọ̀ kálẹ̀ ẹni gbogbo láṣẹ ká naam wọ́n ní ṣe gbogbo ní kófùrù kéṣe gbogbo ní kófùrù ṣe bá ní sí àrí nínú bídá ilé tó jẹ́ kófùrù adẹ̀rúnú bídá ilé tí ò kìí ṣe kúfúrú pẹ̀lú ìpanukọ gbogbo alìsúnnà tí wal jama'a ẹni tó bá dẹ̀ sọ wípé gbogbo bídá ní kúfúrú fáwọ̀ kọrìjí yún takfiri àwọn afásúnnà náà dẹ̀ mọ́ sálàyé bẹ̀ so ibá ní sí so sheikh salim sheikh rabi' ibn hadi al-madkhali wọ́n sálàyé sheikh salim hilali wọ́n torí yọ́ ma pé musulmi ní kéfèrí pẹ̀lú iṣẹ́ tí ò kí ṣe kófúrú iṣẹ́ bídá tí ń ṣe kófúrú yọ́ ma pé musulmi ní kéfèrí so gbogbo bídá kọ́ ni kófúrú kò ibá ní ṣe àrínú ẹ̀ tó jẹ́ kófúrú àrínú ẹ̀ tí ṣe kófúrú now ẹlẹ́ẹ̀kejì so wọ́n ní ọ̀rọ̀ manhaj wọ́n ní kí ni túnmà rẹ̀ ni ojú ọ̀nà tá ń rìn òun náà ń pè ní manhaj ojú ọ̀nà so a ṣẹwárí manhaj yìí òun kẹnu ó tóbi gan gbogbo nǹkan ló ní manhajù tí ẹ̀ tàbá fẹ́ ṣe dáwà ó ní manhajù tàbá mọ́ fi ṣe dáwà tàbá fẹ́ ṣe afẹ́ṣe afẹ́ bá wọn olórí lò ó ní manhajù alùsùnà tàfẹ́ ń bá wọn olórí lò tí a bá fẹ́ ṣe jihad ó ní manhajù alùsùnà láti ṣe jihad tí a bá fẹ́ tí a bá fẹ́ bá àwọn oníbídá lò ó ní manhajù sunna tàfẹ́ ń bó oníbídá lò tàbí fẹ́ bá kéfèrí lò ó ní manhaj oní súnà tó fẹ́ bá kéfèrí lò kò yí ní sí yìí so gbogbo àwọn kí ní yìí kò sí nǹkankan tó yẹ́ sí pé kò ní manhaj alùsúnà lórí ẹ̀ nípa asma wa sifat ó ní manhaj alùsúnà jamaa lórí ẹ̀ tó tí bá ní sí yìí so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó jẹ́ sí pé ó pọ̀ so ilé iná ń pè ní mẹ́nà yẹn pé ojú ọ̀nà so láti fi ṣe nǹkankan ní àlámàrí ẹ̀sìn àti láti fi nǹkankan rìnlẹ̀ ní àlámàrí ẹ̀sìn so náà pè ní manhaj wallahu alam náà wọ́n ní báwọn láti lè ka fatiha lórí ọ̀run fẹ́ni tó bá gbà wípé ọ̀ràn yẹn ni kí a máa ka fatiha nígbàtí mamu náà bá ń ka fatiha ti ẹ̀ lọ́wọ́ níbi tí mamu bá ti kéwú sókè torẹ́ ní kò lórí pé ibi tí mamu bá ti kéwú jẹ́jẹ́ kò sí yapa ipò gbogbo aláka suratul fatiha ń ẹnu bí yapa ti wà ní pé ibi tí mamu bá ti kéwú sókè àwọn kan láka àwọn kan láàníka tí wọ́n tábà pé yẹn wà náà àwọn tó gbà wípé káka ń ló tẹ̀sùn pé ìjọ́ràn kíkà rẹ̀ ló tẹ̀sùn wọ́n bá láṣe ká bá ṣe ká òun náà ni pé tí imam bá ti ń ka ayé àkọ́kọ́ tán àwọn náà ma ka tiwa tẹ̀lé alhamdulillahi rabbil alamin àwọn náà ka alhamdulillahi rabbil alamin arrahmanir rahim àwọn náà ka tiwa so ibà nísìnyí so tí bá ti ń ka ayé àkọ́kọ́ àwọn náà ma ka tiwa tẹ̀lé lẹ́yìn so ibà nísìnyí tó rẹ̀ ló jẹ́ sí pé ó dáa kí imam kó máa jẹ́ni tí yóò máa lọ́ra níwọ̀nba kó máa da ogun papọ̀ sọ́sọ́dà tí ó lè fàyè fún ẹni tí ó bá fẹ́ ka tẹ̀lé imam náà lẹ́yìn so ti bá ní so ilé bá lọ́nà tí ó dáa jùlọ tí a lè gbà ká so ibá ní so Allahu a'lam ní àárín àwọn mss máa ní àwọn ọlọ́pàá ń pè ní jihad ojú tó ẹ pé wọ́n ń jáde wọ́n lọ sí pé wọ́n lọ káàkiri pé kí ó ṣe sí ìlú islam gbogbo àbí wọ́n ní alẹ́ kan pè ní paradise night tó ẹ pé ọjọ́ alẹ́ àjẹ́ńdà ṣẹ́gẹ́tì báyìí tó ẹ pé ó láwọn ọ̀nà tó máa ṣe ń bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣà pé kí ni ojú ojú bá orí ìgbà yìí olúwa mìíràn. náà wọ́n ní ọ̀rọ̀ jihad week àti àwọn mss tí wọ́n máa ń ṣe pé ojú wo Islam fi wà bí paradise night ọ̀rọ̀ jihad week ká sọ wípé ọ̀sẹ̀ yìí o ọ̀sẹ̀ jihad ni kọwa jẹ́ sí pé a ní àwọn ètò táà mọ́ ń ṣe fún ìgbà tí a yàsọ́tọ̀ fún jihad week yẹn tí a bá ti sọ́ di ọdún nígbà pà ń sọdún sẹ́tí magata ń pè lọ́dún so ibà ní ìtọ́ ẹ́ pé a kàgbé kalẹ̀ nígbé kalẹ̀ pé a ma fi ṣe àwọn kankan nínú dáẹwà àbáwọn kankan nínú ìbádà kò tí ibà ìṣẹ́ náà pé ó tọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà so ibà ní sí yìí so kò tó burú mbẹ̀ ṣe bá ní sí nǹkan tí ó burú ń bí kan báyẹ̀ lọ tó bá jẹ́ ah, jihadu wiki so ó di ìgbà wípé àfi ń sayẹyẹ ni dídá so tí bá ní so tàbí kọ́ jẹ́ sí pé a yan àwọn ìbádà kan ah, jihadu wiki yíò a ma sàwọn àkàrù báyìí bẹ́ dídá nìyẹn káyàwó àkàrù jihadu wiki la ma ń sàwọn àkàrù yìí àbí ká ní àwọn ìbádà kan náà pé ah, inú jihadu ike o àmọ́ yẹn náfílà irú nǹkan báyìí kódà kó náfílà tí ó ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ta ló ní kọ́ yájọ́ sọ́tọ̀ fún náfílà ẹ̀tí ọ̀nà táwọn yìí sì so inú jihadu ike o ìgbà yẹn lálọ́mọ́ ṣe lálọ́mọ́ alọ́papọ̀ mọ́ jihadu ike alọ́mọ́ ṣe iyadatul marid ẹ́ ìtí àwọn àbẹ̀wọ̀ aláàárẹ̀ kí là ń ṣe ìgbà kò yí báyìí nísìn kágbé jihad wiki kalẹ̀ pé a ma fi ṣe wá sí fúnra wa a ma fi ran wa létí ojúṣe wa nínú ẹ̀sìn a ma fi pèrà wa sákèèsí bíbá pé yẹn kàn gbé program ọlọ́dọọdún náà kalẹ̀ náà ni ṣùgbọ́n tó bá ti ń di pé ìgbà yẹn láàmọ́ lọ sí tẹ́ tá so kò so wọ́n ní pé kí n Paradise Night ṣe Paradise Night yẹn òun náà bídá ní torí pé tashabbuhun bilkufar ni ìkọ́sí àwọn kèfèrí ni torí pàwọn kèfèrí wọ́n mọ́ pé kínkà ní fire night campfire night àwọn kọ́pà náà mọ́ ń ṣe campfire night àwọn mùsùlùmí tó jẹ́ mkan náà àwọn mkan ni mọ́ ń ṣe yẹn wọ́n wá kóra wọn jọ wọ́n wá kóra wọn jọ wọ́n wá ní àà ah, so alẹ́ ìyẹjáwà náà ma fi ṣe paradise night wàláì bídíà ni kò ibá nìsí in tó máa wọn nẹ́sìpàtí táwọn náà fi sàtà láti ọjọ́ sunday nù àwọn christian ń kó wa lọ́mà lọ́tán ẹjá wa náà sàtà láti ọjọ́ sunday wàláhì èmẹ́rà kí ní nǹkan burú sí fáwọn èèyàn nípa ní around 90 i 2009 tí mo fẹ́ kú ní èkó finally ń báyẹ̀ ojú mi rí àwọn kankan tí ń rírí láyé 2008-2009 àwọn àwọn àwọn nẹ́sìpàtí sí christmas wàláhì ẹ̀mọ̀ kan tó fàá nítorí pé wọ́n láwọn fẹ́ kíìpù àwọn ọmọ àwọn mùsùlùmí bízì lọ́jọ́ Christmas kan máa lọ sí church báwọn náà wọ́n tóbi kan ní marina marina kappa kan bẹ ní marina tó tóbi báyìí níwájú headquarter UBA ni so kappa kìí tóbi gan kappa kìí tóbi jù gan lẹ́kọ́ ni ẹ̀ nínú kappa kìí náà wá lòun nígbà tí mo sọ̀rọ̀ lọ́jọ́ Christmas yẹn wọ́n wá lọ ta tent wọ́n pa wọn yùtúbáàjò àwọn máa ń jù wàláì wàláì eh, wọ́n wá ń ṣe oríṣiríṣi àwọn ayẹyẹ téèyàn máa ń ṣe fáwọn ọmọ kéékèèké òun táwọn ọmọ ọmọ jó ráńdì tébù ẹni tó bá kọ́kọ́ jókòó wọ́n sá dá láti ìrọ̀lẹ́ di látàárọ̀ ìrọ̀lẹ́ wọ́n ní torípa àwọn kífà ọmọ bísí kan máa lọ sí church ẹ̀yìn Christmas wàláì so irú ẹ̀ náà fire night ẹ̀yìn torípa àwọn mùsùlùmí lè máa Ànábì sallallahu alaihi wasallam ó dẹ̀ ti sọ wà lára ní gbogbo orú àwọn nǹkan báyìí so ibà ní sẹ́sọ́ à ń ṣe paradise night yẹn náà fídíò àní kọ́nà kó sànà wọ́n ní ètò ìkópa ní bí bá ṣe darí ìlú ṣáàlì súnà lè bá wọn kópa ń bẹ̀ àbí kò lè bá wọn kópa níbẹ̀ ọkàn mọ̀ wọn. náà ètò olóṣèlú kápẹ́ sí méjì ọ̀rọ̀ tó tóbi ni a ń pè kíríkà ní asiyasatul islamiyya islamic politics ó ní pé ojú ọ̀nà ìṣe ìlú lójú ọ̀nà títí islam eléta ń ṣe yìí siyasa là ń ṣe báyìí àbí à ń bà lújẹ́ lélé àbá ń túnlù ṣe ẹ̀ẹ́ ojú ọ̀nà tí Islam gbé kalẹ̀ ká má fi túnlù ṣe nìyẹn mùsùlùmí náà lè ṣe òṣèlú ń dán pẹ̀lú òṣèlú ni pé ká ṣe ìlú kọ́dá tí Islam ní ká bà lújẹ́ Islam ní ká bà lújẹ́ ní ká ṣe ìlú kọ́dá náà ni ṣùgbọ́n mùsùlùmí ò lè ṣe democracy so ọ̀tọ̀ ní tẹ́rítà bá ní òṣèlú ìtumọ̀ rẹ̀ kẹnu ju democracy náà wà lára ọ̀nà táwọn èèyàn ń gbà sòṣèlú ni kẹsì democracy nìkan communism náà wà lára ọ̀nà táwọn èèyàn ń gbà sòṣèlú ni àbẹ́ẹ̀kọ́ ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nínú àwọn ọ̀nà òṣèlú ló wà now ṣé mùsùlùmí lè ṣe tẹ́yàn bá bí mílẹ̀ pé ṣé mùsùlùmí lè ṣòṣèlú máa ní mùsùlùmí lè ṣòṣèlú Islam àmọ́ ṣé mùsùlùmí lè ṣe democracy bóyá nǹkan fẹ́ bèèrè mo dò pé nǹkan fẹ́ bèèrè ni ẹ mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn partake ǹjẹ́ ni tí ń ṣe democracy jẹ́ káfíìr ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì o ó depend lórí irú in tí èyàn bá partake nínú ẹ̀ nínú democracy àmọ́ èyàn ṣe democracy tí ó bá jẹ́ tí ó bá jẹ́ káfíìr yóò jẹ́ sọ́híbùl kẹbírọ̀ èyàn kọ́kọ́ dájú náà èyàn ò sì síyàtọ̀ lọ́dọ̀ àwọn àfáà ń bẹ kò sí yapa lọ́dọ̀ àwọn àfáà ń bẹ pé tó wọ́n partake nínú democracy yóò jẹ́ sọ́híbùl kẹbírọ̀ torí pé ó kò sí yapa ọlọ́run tó pọ̀ gan tó sọgbọ́n tó fẹ́ dá sí i ṣẹ́rí àwa mùsùlùmí à ń bá wọn sòṣèlú yẹn ẹ̀dàkùn ẹjá kó mẹ́ o kódà ẹni tí bá ń sọ pé abẹ́ ti mùsùlùmí lọ sòṣèlú kó lè débẹ̀ nígbà pé yẹn fẹ́ ti ọmọ ìyá rẹ̀ lọ sínú náà ni wàláì because ẹ ti kó sínú wàhálà tó pọ̀ tí ò lè rí ibi bọ́m̀bẹ̀ láíláí ta ni ó di gọ́ọ̀nà tí ò ní congratulate christmas àbí tí ò ní fún wọn lọ́rùdé rẹ̀ ẹ́ kó fún wọn lọ́rùdé rẹ̀ lásán <laughs> wàláì wàhálà ni ẹ̀yìn jíra tí ó ṣe rí kódà president náà kọ́ kí wọn pé a kí àwọn kírísítẹ́nì kú ọdún àbí ẹ̀rí kọ́ kí wọn bẹ́ẹ̀ ni so ẹ kò sí wàhálà èyún àmọ́ni kìí sáré ẹran tí ẹrí eré tó tún járe ẹran ni pé wàláì òfin burúkú ní ọlọ́mọ so ẹ ní kí ọmọ ìyá yín kọ́lọ máa lo àbí tọ́bá débẹ̀ yọ́ lọ lo ṣẹ̀rí àbí ẹ́ wàláì à ń tara wa ni kò pọ́síbù rárá yóò lo ṣẹ̀ríà ẹmọ́ ní ó ti lò ṣẹ̀rí òfin democracy àwọn tí wọ́n ní òjòkun rẹ̀ lẹ̀ wọ́n ní ó wá sófin wá tẹ̀lófin ni òfin ti wà ńlẹ̀ ẹ rò pé president yóò mọ̀ sófin ni executive náà ń pè wọ́n agbófin jáde wá sófin kọ́ wá tẹ̀lófin tó ti wà ńlẹ̀ ni òfin tó dẹ̀ ti wà ńlẹ̀ ni pé ọmọ èèyàn ni ọmọ sòfin lera wọn lórí kèsòfin ọlọ́run in ta ní káwọn ọmọ ìyá wa lọ tọrùn bọ̀ ní má ti ọ̀nà ọmọ ìyá rẹ̀ bọ̀ wàhálà o ẹjá jókòó lè wa jẹ́jẹ́ ọmọ bá dáwà jẹ́ka ó ti yé ni yé báyìí so àǹfààní tí ó bá mùsùlùmí là máa Islam ẹ àwọn mùsùlùmí ò ríṣẹ́ṣe kásìlọ máa tata àwọn mùsùlùmí ò ríṣẹ́ṣe wá ní kíni kò yẹ báyìí nísìn àwọn afẹ́sì Islam àfẹ́ ní ìnira báwọn ará àṣájú sí rí ṣe bá ní sí yìí so àǹfààní tí ó bá mùsùlùmí là ń wò kìí sàǹfààní tí ó bá ìsìláàmù là ń wò ẹ̀wọ́n yẹ̀wà jẹ wọ́n ṣe kíní kan níjọ́ tí àwọn christian ti wà bẹ̀ wọ́n ní kẹ́nìkan má bojú àbọ́n ní a má kírun ẹ́ kí wá lórí àǹfààní 2015 àti 2014 ẹ́ wàláì kò yàtọ̀ dédé bá ṣe ń kírun láńkí ìgbàtà ń gbàwẹ̀ náà là ń gbàwẹ̀ ẹ àwọn obìnrin wa náà lò ní kọ́ọ̀bù láti gbà wọn títí dò ní náà ni èyí ò wá débẹ̀ ń sìn kọ́ wá jẹ́ sí pé òfin kan lọ́wọ́ sí tó fẹ́ fọ́ Islam àbí tó wò kí wá ní wàhálà ṣùgbọ́n ọba kó sànà wa ẹmọ́ ìjà tọrọ ara gbogbo àwọn wàhálà báwọn ní ṣùgbọ́n ọba kó sànà wa wallahu alam question is ti ọbẹ̀ ka ìwé ní the last question ní ẹ̀sùn tó ti wọlé láti ọdún àwọn pé wọ́n dábàá kí ní jùmọ̀ àtàn pé náfìlà mélòó ni àlèyàn ṣé méjì ni àbí mẹ́rin ṣé mẹ́sàásì láti ní àbílé tó bá jẹ́ méjì ni kí ni ìdíje òbí jẹ́ méjì tó bá jẹ́ mẹ́rin ni kí ni ìdíje jẹ́ mẹ́rin kí ni bá wa ṣe àlàyé pé ẹ̀rọ kò dáhùn sílẹ̀ kì í jẹ́ ẹnì kábìrì pé ṣàlùfẹ́ ajá ṣòwò. ṣàlùfàjá ṣe òun. ẹ ṣàlùfàjá ṣe òun àbọ̀ tí ṣàlùṣe bísẹ̀sì ọtí pé ojú ìsìlámù mùsùlùmí ti bá ń ṣe bísẹ̀sì bísẹ̀sì léyìí alákọ̀ọ́kọ́ nípa náfílà tí a mọ́ yàn lẹ́yìn jùmọ́ wọ́n ní ṣé méjì ni àbí mẹ́rin mẹ́rin ni mẹ́rin ni náfílà náà so àyàn méjì inú mọ́sálásí alọ̀yàn méjì nlé ló dáa jùlọ ṣùgbọ́n tá bá yàn mẹ́rin inú masalasi náà kò ní láìfí ṣùgbọ́n tó bá yẹ pé a fẹ́ ṣe tó dáa jù tó wà fúdọ́l káyàn méjì inú mọ́sálásí bẹ́ẹ̀ kalọ̀yàn méjì yókù lé so wọ́n ní kí nìdí torí ẹ̀rí tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam so hadith ń bẹ fún wípé náfílà mẹ́rin ni Ànábì sallallahu alaihi wasallam yàn ní ẹ̀yìn salatul juma so ìdínà nìyẹn náà ní ṣókí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìjẹ́ a lè fi ajá ṣòwò sálẹ̀ ṣòwò ajá so yíba so bóyá a ta ajá ni àbí a fàjá èmi ò tó mọ̀nà míì tí yẹn tó lè fi ajásòwò tó lè ju méjèèjì yẹn náà lọ ẹni tó bá tó mọ̀nà míì kó jẹ́ kí n gbọ́ bóyá wọ́n ti ń fajá jà nísìn tẹ́rọ wa máa jà rẹ̀ lọ sí stadium tí ó lọ jà pẹ̀lú ajá mi tí ó wá jẹ́wó tẹ́tẹ́ náà tó nìyàn náà ẹ̀ tí ó lọ sáwọn ẹ̀sìn tí mi ò tí ma mi ò tí ma ń tọ́fà so tó bá yẹ pé ọ̀nà méjèèjì yẹn náà ni pé gẹ́gẹ́ bí owó aṣẹ́wó náà ni so yẹ ọgbọ́dọ̀ fajá sówò ẹnìkan wá ní àbúwà láti máa rájá ó búnyàn ni ìyẹn máa ń búnyàn lájá fẹ́ni tó bá nídi ajá láwọn ọ̀nà tí ṣẹ́rẹ́ alẹ́gbà lo ajá àbálẹ́gbàsẹ́ ajá yẹ ó ti yé bá nìsìn so èyàn máa ń bóyàn ní ajá èyàn kí ń ta ajá àlè kí ń fajá rent tó bá nìsìn so bákan náà lọtí so àwọn méjèèjì kàbá ìrí ẹ̀ṣẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ni so kọ́lọ̀bà lè kíra kí ó sànà wa kọ́lọ̀bà kó sọ wa kó mẹ́lẹ̀ so <laughs> ó ti parí ó ti parí nǹkan tẹ́mi <coughs> pé òun fẹ́ ṣe ẹni tí jésù fi kọ̀fẹ́ jésù náà bẹ́ẹ̀ni tí ẹ̀rẹ́ tí fi jésù náà ń ó ṣe èyàn lè kankan fún ọgbọ̀dọ̀ ṣe súnà ni ọ̀rọ̀ ṣe ni wọ́n ní gbogbo ọ̀nà ni wọ́n dímọ́ wa àyàfọ̀ ní ẹyọ kan náà lọ́gbọ́dọ̀ máa rìn òun náà ọ̀nà nẹ́bì ọ̀nà súnà nù so kò ṣeéṣe fún èèyàn pé èmi ò ṣe láṣí àwà lásún ní kí ní jẹ́ báwọn tí bá ní sí yìí so lásún bí wà lásún ní àrọ̀ burúkú nìyẹn so kọ́lọ̀ kó sàrọ̀